bàjẹ́ ṣe wá báyìí báyìí ṣáàdúrà náà ló ń gbà yìí. mo ń pray. òun pray ló ń tó ti sùn. àfipámọ̀ ẹ̀ wá bí náà ni kó o fẹ́nu ara ẹ̀ bèrè tó fẹ́ lọ́wọ́ ọlọ́run òun sùn òun hanrun lórí òkè. màmí àtàwọn tàbí mo ti ń gbà bí mo ti ń fẹ́. ṣá máa gbà máa gbà. gbà gbà. àmín àmín àmín lórúkọ jésù. ẹ kú ẹ rà sà. yes ẹ pẹ̀lẹ́. bí mo ti ń gba lórí pẹpẹ ẹ̀mí ọlọ́run jẹ́ kó yé mi wípé bí ẹ ti ń dásẹ̀ wọ orí yìí gbogbo ohun tí ẹ ń béèrè lọ́wọ́ ọlọ́run lòun ti ṣe fún mi. hallelujah hallelujah hallelujah olúwa ó o. ògo fún ọlọ́run. hallelujah ẹ̀mí ọlọ́run jẹ́ kó yé mi wípé ọmọ yín ọkùnrin ó ń tọ ọ̀nà kan tí ó rò wípé ó dára lójú òun ìwé mímọ́ jẹ́ kó yé wa wípé nínú ìwé òwe orí kẹrìnlá ẹsẹ̀ kejìlá ó ní ọ̀nà kan wà tí ó dára lójú ọmọ ènìyàn ṣùgbọ́n òpin rẹ̀ ikú ni. mo fẹ́ràn yín ẹ̀tẹ́ ẹnu dáadáa ó ń wí àwọn ìgbésẹ̀ kan ó ń rin àwọn ìrìn kan ó ń tọ ọ̀nà kan tí òpin rẹ̀ kò dára màmá mo fẹ́ kí ẹ tẹ̀ wọ́n nù dáadáa kọ́ lè jẹ́wọ́ fún yín torí wípé ọlọ́run nífẹ̀ẹ́ wọn gidigidi wọ́n wà ní àwọn àṣàyàn ẹ̀dá tí ọlọ́run nífẹ̀ẹ́ ọlọ́run yóò wà pẹ̀lú àmín sà ẹ ṣé sà ẹ ṣé dáàdì ẹ kú iṣẹ́ olúwa o ẹ ṣé sà ah, ah. adùn ok ìwọ sọ fún mi ọ̀nà wo ló mọ̀ tí Báyọ̀sẹ̀ ń rìn tí ò tọ̀nà lójú olúwa torí mo mọ̀ pé ẹ̀ lè ríra yín tì o. ẹ ẹ má mi. bọ̀dá mi Pius wọn ò rìn ọ̀nà kankan tí ò dáa o because ẹ mọ̀ kí mo mọ̀ wọ́n dáadáa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ lẹ́yìn kí mi àti bọ̀dá mi ká lọ sọ́fíìsì láàárọ̀ káàdé padà dé lálẹ́ bọ̀dá mi ò kẹ́gbẹ́kẹ́gbẹ́ wọn ò ní obìnrin wọn ò ṣe ṣìnà so nǹkan tí pásítọ̀ ń sọ yìí kò yé mi kó má jẹ́ pé ẹ wò ó nǹkan tó ń sọ yẹn mi ò rò pé bíṣọ̀ tó ń jẹ́ nǹkan gidi ni o hmm. ọmọ kan tó ń hmm. sọ o. Hmm. ìwọ máa bẹ̀rẹ̀ nìyẹn ó bẹ̀rẹ̀ kó máa dẹ̀jà tẹ́mi mímọ́ ò bá rí kò ní wí o fáyọ̀sì. ẹ mò ń gbọ́ kí ló ṣẹlẹ̀ kí ni gold mọ́mí ṣé dáàdì gbé nǹkan kan wọlé lálẹ́ àná nǹkan ò lè gbígbà wọ. ẹ wo mo lálà pé dáàdì gbé nǹkan kan wọlé nǹkan yẹn tóbi gan-an bí mo ṣe gbé wọlé báyìí ṣe rí mi bẹ̀rẹ̀ sí ni máa wú ó ṣe rí mi dìde ẹ wo strange thing wá bẹ̀rẹ̀ sí ni máa ṣẹlẹ̀ nǹkan bẹ̀rẹ̀ sí ni máa dún atẹ́gùn bẹ̀rẹ̀ sí ni máa fẹ́ gbogbo cotton <sighs> I was very scared ìgbà tí máa tají báyìí one thirty òru ni mọ́mí láti one thirty yẹn títí di àárọ̀ ẹ̀ tilẹ̀ fi mọ́ mi ò lè díjú báyìí kí n sùn padà wúrà wúrà òun nílé sùn ṣe bó like eh, horror films ni àwọn scary movies ló máa ma wo in the dead of the night ìkọ́kọ́ ló gbé sáyà yìí kì í ṣọpọlọ kì í ṣọpọlọ òkú kọrì ló wọ̀ sáyà yìí until you stop watching those films you won't stop having dreams like that mo ti sọ fún ẹ. Mommy, this isn't about horror movies. Mommy, I know what I'm saying. What could someone say to Tony? Wura. Oh. Dada no electrician. I'm out of jam. Orí òun wú, òun lálà, kíní kan ṣẹlẹ̀. Ẹ ṣàánú mi nítorí Ọlọ́run. Ẹ ṣàánú you alone. Ọlọ́run o. Ẹ ṣàánú mi you alone ẹ ṣàánú mi nítorí ọlọ́run o ẹ ṣàánú mi nítorí ọlọ́run ẹ ṣàánú mi nítorí ọlọ́run o màmá màmá wọn ẹ gbà ẹ gbà ẹ gbà mí ẹ gbà. ẹ ṣé o mo dúpẹ́ o ẹ ṣé o yes ma ó yá ó yá ó yá. ẹ dákun ẹ wá ẹ wá. yes ma mo ti wà lẹ́gbẹ̀ẹ́ yàn. Eh, eh. ah, arábìnrin dákun bá mi sọ fún àkọ́bí rẹ̀ àkọ́bí ẹ̀ gangan gangan àkọ́bí tó fi ṣàkọ́bí lọ́mọ pé kó jáwọ́ nínú erégele tó ń ṣe pé kó jáwọ́ nínú erégele tó ń ṣe bàbá ìjì sọfìn ayé bẹ́ẹ̀ ni ó mọ̀ ẹ sọ fún ó máa ti yè ó ń ṣe erégele kan. bọ̀dá mi payọ̀s. ẹni kò jáwọ́ ń bẹ̀ àkọ́bí mi gangan. àkọ́bí ọmọ yín gangan gangan gangan ẹni kò jáwọ́ lórí gèlè náà. ẹ ṣé mà mo ti gbọ́ mà ẹ ṣé mà mo dúpẹ́ ọlọ́run á tọ́jú wọn ẹ ṣé dúpẹ́ o ẹ ṣé o ẹ ṣàánú mi torí ọlọ́run o ẹ ṣàánú mi torí ọlọ́run o ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi torí ọlọ́run o. ó ní rí sí o kó tó di pé mo ní kó wá o. ò ń gbọ́. ojú mi rí etí mi dẹ́gbọ̀ òun mo ní kí n sọ fún hmm. un. múlẹ̀ mo kí ọ àjàsíra <laughs> kò sí ní tẹ́ ẹ̀jà hmm, hmm. ah! gbogbo nǹkan sàṣọ mi ṣọṣọṣọ kí ṣọṣọṣọ kí ṣọṣọ. mo ń gbọ́ èwo la tún rí gbọ́ lónìí o. mi láì bó ṣe ń ṣe yìí bó jọ má bínú gbogbo ìjọ tí mo ti ń pè ẹ tí mo bẹ sọ̀rọ̀ ṣé ìkàn wà tó jẹ́ pé. ẹkùn sí mọ̀gàn wò ni pé tó bá jẹ́ pé obìnrin ni Ọlọ́run dá ọ ọ ti tu gbogbo Áfíríkà. Ah! ẹ̀yin mú ẹ̀mú ẹ̀múwèé. ó dà kó burú ẹ̀múwèé tí mo fẹ́ sọ rè <clears throat> mo nọ́tìsì pé àwọn obìnrin kankan ò wọ gàwárí. Hmm. bẹ́ẹ̀ mi ò gbọ́ rí nínú ìtàn pé kí n tó dé bí ọ̀gá ti fẹ́yàwó kan wípé wọ́n lè lọ tàbí wọ́n jọjà hmm. o. Hmm. ẹlẹ́ẹ̀kẹta ti rò yìí mo mọ̀ pé tó bá jẹ́ pé ọ̀gá ti gbé ẹ lọ sí ọ̀dọ̀ obìnrin rí tó ní kó gbá wọn débẹ̀ mo mọ̀ pé ti sọ fún mi. òpò mo lérò. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ nìyẹn. Hm. kí ló ń ṣẹlẹ̀. mo kí ẹ ìbá nàìjíríà limited ọlọ́run pẹ́ fún wa àmọ́ eléyìí òótọ́ ni èmi náà ń dàárò mo máa dàárò pé bá a ti rìn tó lọ́sàn-án mi ò robìnrin kankan pẹ̀lú ọ̀gá rí kò sì ṣe pé bóyá mo wá gbọ́gà kan àbí bóyá ọ̀gá tiẹ̀ páàkì mọ́lẹ̀ kí wàá ní bóòlù ọ̀gá ṣe ń da mi. kò yẹn ni mo wá fẹ́ béèrè pé tó bá jẹ́ pé òkè ń gbé wọn lọ sí ọ̀dọ̀ àwọn obìnrin ṣé kì í ṣe pé ó máa ń gbọ̀gà lọ sọ́dọ̀ àwọn ọkùnrin tí wọ́n lọ ṣe sopi fọ́kùnrin látẹ̀yìn. ọ̀gá tí ìgbà nọ́mbà obìnrin yóò máa ṣe sopi kì í ṣe sopi àníṣe meeting meeting ìyá meeting na wíyàbá meeting na ah, ìyá meeting na kojú gbogbo rẹ lọ. gbé wọn yá kankan àfi bí iṣẹ́. àfi bí iṣẹ́ eléèlé ó tó gbà. bó wà ní kí wàá ló rò pé kí ló rò pé ọ̀gá ń fi ayé rẹ̀ sí hmm. torí ń wò pé ṣe àbí kí wọ́n ń pè wọ́n hmm. ó yẹ káwọn náà máa dá mi kò sí bẹ́yẹn ṣe lè yá wẹ̀rẹ̀ tó yóò na àwọn ha, hmm. ọ̀gá ò na àwọn rí èmi mo sì wá wọn. ohun tí mo rò rè ń ṣẹlẹ̀ ṣé mo mọ̀ àbúrò ọ̀gá àtàyàn ọmọ ọ̀gá ò egbelekete meke wọ́n final nu <laughs> sorry jẹsán jẹsán mo ti mọ ìgbà tó ti lọ bá ọ̀gá ò lè mọ bá àbúrò rẹ̀ sùn. tí mm, mm, mm. o tẹ àwọn tó jẹ́ kí n fura sọ́wọ́ yẹn ní ẹnujọ́ mẹ́ta yìí iṣẹ́ ni gbogbo asisi ẹ̀ ń fẹ́ sí hmm. kò yẹ sí hmm. ìdí ẹ̀ ń fẹ́ sí. Hmm. ẹ wọ́n máa gbé ẹni wọ́n bá ń jí dèédé eh, eh. yóò máa ní di ìsàlẹ̀ ni eh. tó ń bọ̀ tó ń jì tó ń bọ̀ tó ń jì tó ń bọ̀ tó ń jì. èso ọ̀gá náà wàá gbọ́n ọ̀gá ń wò pé n tá àwọn àlọ́ Sokoto ń bẹ lápò Sokoto ó yà ń rún nǹkan. báwo ni báwo ni ẹ wá dúró síbí báyìí ẹ ń rojú ẹni eléni láì dá á ah. dúró owó tẹ̀ ń gbà nulẹ̀ ẹ bá tiẹ̀ tiẹ̀ wá rojọ́ o kò tiẹ̀ wá kàn mí orúkọ tèmi tẹ wá ń dá yẹn òun ló múnú bí mi ah. ẹjọ ìrí tẹ rí mi ṣé mo jẹ oníṣekúṣe lójú yìí ni. tọ́mọ ní tá à ń sọ ní. dákùjọ torí Ọlọ́run bó bá bú yàn ó yẹ kó mọ̀ G2 yàtọ̀ sí common entrance common entrance yàtọ̀ sí neco neco dẹjọ wayeki ó yẹ kó ti mọ̀ pé lórí ibú tó gbé ọ̀rọ̀ wà tí ń wa ọ̀rọ̀ ẹnu òun ló yẹ kó darí ṣe sọ gbórúkọ mi nú sọ mẹ pé náà lẹnu òròfó tí mo ń kọrọ káàkiri sẹbi wà nú you are not a man you are not a man ṣé ọ̀rọ̀ ẹ là ń sọ o ò lè sọ ohun dáhùn. èmi èsè máa ń ṣe bí wẹ́n dì máa ń tẹ́lẹ̀. etí mi kí n kọ́ sọ bá mi gbọ́. ẹ má wọrí mo ti mọ nǹkan tí màá ṣe fún máa fẹjọ́ yín méjì sùn ọ̀gá mi. Ah, ọ̀rọ̀ ọ̀gá kẹ̀. Ah, ah. wa sùn ọ̀gá ó bẹ́tà kó jẹ́ kó ń jẹ wa má kéré. o lè máa jẹ́ kó jẹ wa kéré wo ni kó mọ sọ. ìdílé ẹ̀gbà kò fún punishment. sọ ma pété bá lè fẹ́ sọ fọ́gà o fẹ́ yọ wa sẹ́nu ìwọ wa fáìn náà mọ̀ Ah, ìwọ yàtọ̀ sí wọn ah, ìwọ tó yẹ pé èèyàn ni ọ sì mọ dáhùn sọ àwa náà wò ní ansa àánú ọgá àárọ ọgá pẹ̀lú mi rírí ọgá ò ti ṣe nǹkan kan. ẹ kó kó dànù. jọ má sọ má bínú. má yẹ kí oúnjẹ mi kéré o mo fẹ́ bàjẹ́ mi yà o. ṣé òun fúnra ẹ̀ náà ara ẹ̀ kì í mú sára tí ẹ̀ kì í mú. sórí bó ṣe wà pẹ̀lú ló padà àwọn èèyàn tó lé tó lé lọ́yẹ̀ lọ mọ́ lọ sí it ló máa sọ. má rí kò sí problem. má bàa mi sọ̀rọ̀ mọ́ mọ́jọ́ lórí ọlọ́run. Yeah. <laughs> it's okay. Uh, as soon as Tina said in the cool office, uh, my quick. Okay, right. Okay. Ah, káàárọ̀ sir. Àbá mi. Ṣé Yes. Mo ní kí wá sọ fún yín pé oúnjẹ yín ti rẹ́dì ní sir. Ah, wo? Um, mi ní lè jẹun láàárọ̀ yìí. Ah, mo ń kánjú, mo ní àpọ̀ ní ẹ̀kọ́ tí mo fẹ́ catch up pẹ̀lú. But ẹ má bínú sir oúnjẹ tí mo bá yín ṣe lánàá náà ẹ jẹ mo dànù ni èmi dẹ̀rù pé kò dáa kéèyàn máa waste oúnjẹ sá. ó tọ́ ni ó kọ́ àkíyèsí ìṣe alẹ́ àná yẹn I was so tired àná oúnjẹ wọn kọ́ mọ́ mi láti sùn bẹ́ẹ̀ ni ànárọ̀ yìí mo ní láti <laughs> catch up pẹ̀lú iṣẹ́ kan ní iṣẹ́ lógun iṣẹ́ bàtà ọ̀fìsẹ́ um, kò dáa kéèyàn máa waste oúnjẹ bóyá sọ yẹn. Money mi páàkì. ok sir ṣé kí n bá àǹtí àdùnnú páàkì tí wọn. Eh? of course Pack. ẹ̀yẹ <laughs> yeah. Mama don't fún yẹn kó máa jẹun. ok sir. Come máa lo twenty hours nídìí oúnjẹ. báwo. ẹ ti ṣe tán kéde ń bọ̀ nípa lè fẹ́ wá sí ara mi pé kí wá pè mí kó ti yá. ọ oh! kí ni to eight now ìwọ tó mọ̀ kó lọ bí seven thirty to eight. No. Now listen, listen. Ṣorí bó ṣe máa me. nìyẹn. Ara àwọn problems tó máa associated with Tell your bá fee family and friends handle official duty nìyẹn. Yes. Very soon, màá gba PA mi láti ta. Come máa handle iṣẹ́ me officially without any interference. Torí kò jẹ́ PA mi sìn, o wà ló ń bẹ̀rẹ̀ seven thirty ọdún méjì máa jí ẹ. No, bọ́dá mi mo ti jí ti pẹ́ ẹ̀. Ah. Document wa free group of company tẹ́ni kì í ṣiṣẹ́ lórí, olóòmù ṣiṣẹ́ lórí, mi ò ṣe nǹkan kan. Oh, Wàá pìlò iṣẹ́ lórí nísìnyí. Yes. Kí ló ṣe tán? ẹnu mi ò ṣe àná tí mo dé alẹ́ àná mo pé kí n wá mú dọ́kúmẹ̀ntì ẹnu rúùmù yín mo wá rántí pé ní tó bá ti di seven pm kí n má wàá máa disturb yín tó ẹ̀ mo ṣe wá àárọ̀ ẹ̀ ni mo ṣẹ̀ tí mo ní kí sáré ṣiṣẹ́ lé lórí. sọ ìyẹn ló ń ṣe láàárọ̀ tó yẹ hm? kí n pẹ́ nìyẹn. ṣègùn ọ̀fẹ́ kò ṣe tó máa ń deliver on time ò tí ṣe yẹn now listen to me jọ ṣó pọ̀ jù kí èèyàn jí láàárọ̀ kó jí tó délé ẹ̀ for six tó fẹ́ sùn ní seven ó ti pọ̀ jù. ó yá ní àdá mi lóhùn tiẹ̀. lọ máa rìn máa rìn bá mi ta. Davido Davido Davido. <laughs> sọ ọgbọ́n bó ti ń lọ́ngoro èmi mọ̀ tọ́pù àkọsọ ọmọ náà. Davido ga ọ ní ẹkún ṣáà ń dun ṣá. àmọ́ náà rè é léwu. wò ká ní àyè gba èmi náà ni èmi náà change orúkọ mi sí David. David sọmọ náà mo sì bẹ́ẹ̀ bàṣẹ lè lo tó èmi ò gbàgbé láyé àti oúnjẹ mò ń pa ẹ bàbá mi láti báyìí ní ìlú wa nàìjíríà. mo fẹ́ rí ẹ mo fẹ́ sọ kìnnìkan. kí ló ṣẹlẹ̀ ah! kí ló ṣẹlẹ̀ gangan kí ló dé tó ń béèrè pé kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ tó fi ń béèrè pé kí ló ṣẹlẹ̀. ẹ kí ló ṣẹlẹ̀ tí mo fi ń béèrè pé kí ló ṣẹlẹ̀. ẹ kí ló ṣẹlẹ̀ yẹn náà lèmi náà à ń gbí lẹ́sẹ̀ ẹ kí ló ṣẹlẹ̀. ṣé o mọ̀ pé the action tó ń ṣe mi ò like i don't like it at all. kí ló fà kí ló ṣẹlẹ̀. kò ṣe níṣó máa ń dàbí pé èmi wá mo wá gbé àbòsí dé. ṣé mo ti pè ọ́ rí pé mo fẹ́ sọ̀rọ̀ ni mo ṣe jẹ́wọ́ ló mọ́ wá bá mi sọ̀rọ̀. ọ̀rọ̀ wà lẹ́nu mi mo fẹ́ sọ tí kò bá sọ̀rọ̀ èèyàn kì í sọ̀rọ̀ tí yóò bá sọ̀rọ̀ ńlẹ̀ èèyàn kì í sọ̀rọ̀. mò ń gbọ́ mo sáà ń dọ́ọ̀sì kìíní ni mò ń gbọ́. Ah. ó dáa kó burú ṣé lánàá tẹ́ jáde ó gbé ọ̀gá ya báǹkì. kí á ló kàn bẹ́ẹ̀ ṣe kí ló ṣẹlẹ̀ tó ń béèrè pé ṣé mo gbọ́ gbọ́gà ya báǹkì. jọ ṣé ẹ ya báǹkì. kí ló kàn bẹ́ẹ̀. ẹ ṣó ya báǹkì. a ah, ya báǹkì a ya báǹkì. ó dáa ṣé àwọn báàgì mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ gbé wọlé ẹ̀ lálẹ́ àná èwo ni owó wà nù ẹ̀. kí ló dé kí ló ṣe ẹ. amúrọ̀bà. kí ni. Ah, so o o fẹ́ pe àwọn olè wá kí wọ́n wá ká wa mọ́lé kí wọ́n wá pa ọ̀gá téèyàn bá ti ń béèrè pé bóò ni owó ọgbẹ́ kiri kan báǹkì gbogbo rẹ̀ papọ̀ rọ́bìrì nu. what is nonsense. ah kí ló ń ṣe ẹ báyìí. kí ló kàn bẹ́ẹ̀. deformation of character ló ń ṣe yìí o. so fẹ́ rọ́ọ̀bù ọ̀gá tó bá dé court Eh. o fẹ́ bá mi lórúkọ jẹ́ ni mo lè sú ẹ o báwo ṣe máa sọ pé mi pé máa pe e, e, e, èmi jẹ́ àwọn agbódegbà kí ló ṣẹlẹ̀. kí ló wá ń bèrè pé sọ́kà wọn àgbowó wọlé. ó da ọ̀gá promise mi lówó ọ̀gá wọn promise mi ní two hundred thousand naira eh? yẹn. o ti mú ilé ìfọ̀gà mo ti mọ̀ pé bó o bá ti dúró báyìí bó o ṣe hun ọpọlọ hun ọpọlọ jọ rè ọ̀gá ti gbàgbé àbí mo jẹ́rìí rẹ̀. o sì lọ jáde ọ̀tọ̀ ní tó ṣẹlẹ̀ jáde ń two hundred thousand ọ̀fẹ́ fún mi. tó ah. o pààyàn fún wọn ní two hundred thousand. Ah, ah. èmi kò láì pélé tó ṣe o. two hundred thousand iṣẹ́ wo ló ṣe fọ́gà. ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ sà. àmọ́ sọ ló clean. ẹ lè mọ clean. ok ẹ káàárọ̀ sà ẹ ẹ sà ẹ káàárọ̀ ẹ káàárọ̀ um, pati tẹ fẹ́ ṣe yẹn. ah òkú yẹ lẹ́jà. Ah, jọ yẹn lọ. on the seventeen sà. mo lẹ. what's that. on the. seventeen sà seventeen. ah okay um, màá try kí n wá náà màá try kí n wá. ẹ ẹ ọgá ẹ má wà sà kílódé. àá ah, ah, fẹ́ lójú <laughs> ẹ má wà owó tẹ̀yìn kan promise mi ẹnikẹ́ fún mi màá lọ jíṣẹ́ yín ní <laughs> family <laughs> ẹ ṣe. Ah, èmi fẹ́ pé téèyàn bá ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ah, wọ́n á ní ìrèdè sí níṣe lọ́jọ́ ó yẹ kán ríyàn mọ́yàn àbí nǹkan kan. òótọ́ tẹ ni ìyẹlẹ́jà ṣèyàn ó yẹ kí n kóyàn wá àmọ́ àfẹ́fẹ́ <laughs> lójú. Ah, tó bá insist are you okay? kò wá okay sir kò wá okay ẹ ṣì máa mú lọ sáró sir. <laughs> wàhálà wa tẹ nìyẹn um, okay what we do is um, since tí mi ò nílé wa mọ́ tẹ́lẹ̀ mo promise ẹni twenty k àbí. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni Okay mo torí mẹ́ni ọ̀gá bẹ́ẹ̀ bá náwó gúlọ́ọ̀bù yóò mọ̀ torí mẹ́ni nígbà tí sáná wọlé mo ní sáná sókè ẹ̀rẹ́ mọ́ fi ọ̀gá. so what i'm saying now is is um, i had the two hundred kemi mọ ah. i get four hundred thousand torí mi nílé wa láti wá. hey ah. what's the problem. <laughs> mo torí mẹ́tọ́ ni ọ̀gá ṣé ẹ mọ̀ pé tẹ́yìn bá rẹ̀ ẹni sí tẹ́yìn bá gbé àṣù wọlé olúwẹ̀ ó torí mẹ́gù tí ẹni sí lọ ni ẹ mọ̀ bínú ọ̀gá mi inú mi ló tí màmá ẹ bá kú màá jọ ẹ lójú. mẹ́jẹ̀ tí síkì látà náà èmi ń wò pé wọ́n kú lóru mọ́jú ni ṣùgbọ́n wọ́n tún ní wọn tí kú máa títí àárọ̀ yìí ó yẹ kán kú tiwọn náà. Eh, eh, màmá ẹ sí. àwọn ṣẹ̀ tí ò lè mí mọ́tò kan kún un hmm, hmm, kí ló tún kù. kátórí tún dé sílẹ̀. ọlọ́run àgbà ẹ̀. àmín. èmi sọ ọmọ ẹ kú torí owó. àkọ́lọ́ bá mi fi kú re pa wọ́n èmi pẹ̀lú ẹ ni wọ́n ṣe àdúrà fún wọ́n dẹ̀ ń rẹ́rìn tí wọ́n ń yọ̀ gan tí wọ́n ń jó ṣe lẹ́yìn yẹn ni wọ́n sìkì. wọ́n ti mọ̀ fáwọn máa kú ni sọ àdúrà gbẹ̀yìn wọ́n gbà fún mi àti ẹ̀yìn. yóò níyà. Hmm. jọba so um, uh, ma send four hundred thousand naira sí ah, ẹ. so wàá lè fi ẹ ṣe owó jáde. ẹ ṣe sá hmm? ẹ ṣe ọgá ẹ ṣe sá ẹ ṣe owó rẹ. ti kú ti pẹ́. yẹléwé ẹ̀gbọ́n ìyá mi ni yẹléwé yẹlẹ́jà gangan ni ìyá bí mi yẹlẹ́jà tó ṣe kú ni. Ah. jáwọ́ náà ní ikú tí mò ń tọ́. bẹ́ẹ̀ni kò yé mi. bí ò ṣe yé wọ yẹn ganan náà ni òye mi náà ń bá wọn wí fún mi. àmọ́ ohun tí mo kàn mọ̀ ni wípé tí ẹ̀mí mímọ́ ò bá rí kò ní wí. ṣùgbọ́n mi ò tọ́nu kú kankan. pius màá hmm. fẹ́ kó ronú ẹ̀ jinlẹ̀ dáadáa bóyá ó ní kọ́ńtrákìtì kan àbí business kan tó ń wọ́ kan lọ́wọ́lọ́wọ́ báyìí. ẹ o kò sí gbogbo contract ti mo lọ pátápátá ni mo ti execute mo dẹ̀ ti deliver o kò sí ẹni contract àbí deal kankan tí mo bẹ́ẹ̀ ní bọ́dí ṣe tó lè fa pé à ń fi kú lé ra wa káàkiri àbí nǹkan kan no so bí tẹ́lẹ̀ tí ń wá ní òye mi ọ̀rọ̀ tí ìyàwó tí mò ń bá ẹ sọ ń lèmi bá lọ sórí òkè tẹ́lẹ̀ fi yọjú báyìí. màmí ẹ fọkànbalẹ̀ kò sí nǹkan kan ẹ trust me now. màmí mo ti sọ fún yín tẹ́lẹ̀ náà ẹ wo ẹ̀yin àgbọ̀lẹ́ máa ń sọ wípé oògùn tọ́nà bá ti ṣe báyìí òun ló máa fi hàn ẹ gbàgbé ń pa ẹ̀. ọ̀gbẹ́ni ẹ sọ jáde gbẹ́ni sọ jáde n tí ò yẹ kò ní béèrè a máa gbẹnu sí nǹkan tí ó kàn ìwọ ló máa ṣàlàyé yẹn fún mi ó ní kòbókòbó. ẹ má dà lọ. wo ọkọ mi ṣé orí kínkínní nínú ọ̀rọ̀ ọlọ́run kò ní lọ láìṣẹ́ o èmi fẹ́ kó ronú ẹ̀ jinlẹ̀ dáadáa tó bá ní iṣẹ́ kankan tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ just be careful torí mẹ́sẹ̀gì tí mò ń gbọ́ tí ò ṣọ̀nà kan ṣoṣo yìí ó dẹ́rù bà mí. Ah, ó yé mi ṣùgbọ́n ẹ jẹ́ ká rọ̀ báyìí náà ṣe mọ̀ pé ń gbà mí wà àwọn mẹ́sẹ̀gì kan wá fún yàn tó jẹ́ pé ó fi ń kíyàn nílọ láti má lọ ṣe nǹkan kan ni ẹ̀mọ́ bí a tó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ lọ́nà ń fi ń ràn yàn lọ́wọ́ pé ókè o wọ́n fi mẹ́sẹ̀gì ránṣẹ́ sí ẹ kó o lè ṣọ́ra láti má lọ fọ́ victim so wọ́n jẹ́ ká rò bẹ́ẹ̀ ọlọ́run jẹ́ ká lábúrú ìyẹn ni kò sí kò sí méjì àdúrà àgbà nǹkan ò ní ṣe agbára ọlọ́run mi ì jẹun o ṣe <laughs> mi ì jẹun nítorí tí mo ṣe wáyé ìyẹn mo ti lọ. ọ̀nà ẹni bá ti tọ̀nà yìí yóò lọ. Ọ̀túnba Ọ̀túnba o ti free ìtùnú ilé àbí. O tún. opportunity tí mo fún ẹ ti pọ̀ jù àbí. mo ṣe é bí ọmọ jù bó ṣe kí bàbá ṣe sọmọ mo ti ṣe é jù àbí. ṣé o ló fà tó fi ṣe gbogbo nǹkan tó ṣe. really. so ohun tó dára sọ fún mi ni pé gbogbo òṣì àti ránù tó ń sọ fún mọ́mí ẹ̀yẹ́ sìn tó bá jẹ́ kó ti gba skul lọ́tọ̀ wà ní hostel ẹ̀yẹ́ sìn ìwọ àtàwọn ọ̀rẹ́ ẹ̀ lẹ́jọ́ máa jókòó ìjọba sọ̀rọ̀ ránù lẹ́pàá mẹ́ẹ̀ bàbá tó ń bọ̀ ẹ bàbá tó ń tọ̀ ẹ. Ah, ok ó ti yé mi ó ti yé mi aláti ṣe máa máa ti ṣe ara ẹ pẹ̀lú ẹ. ọ̀túnba ṣé ọmọ kékeré lọmọ yìí náà ṣé bó kàn sọ tiẹ̀ ni. ó ọmọ kékeré ni ó kàn sọ tiẹ̀ ni nítorí wípé nǹkan tẹ̀ ti jọ sọ ni àbí. Ah, ah, èmi bíi ti báwo. ok i put it to you now ó sọ fún mi ń sẹ pé mo ṣògùn ah, ah. mo ṣáájú ni àbí. ọlọ́run ni jẹ́. no ritualist ni mí náà. ọkọ tèmi ò ṣe ritualist. iṣẹ́ wo ni mo ṣe. business man lọkọ tèmi. business wo. mo mọ̀ kí business man ni. nígbà tó mọ̀ pé iṣẹ́ yẹn ni mo ṣe kí ló lè tẹ̀ fi ń dá sọ̀rọ̀ yìí kí ló tó fi sọ fún mi pé ọmọ kékeré ni ó lè sọ̀rọ̀ tó bá wù ú. èmi kọ́ ò pé ká má kọ ọ̀rọ̀ ọmọdé dànù ni pé bóyá àmọ́ bí ẹ̀mí kan ló tọ́ ń ṣe nǹkan fún mi lé ni mo ṣe ní. mi ní sọ̀rọ̀ òdì sí ẹ̀dẹ̀ mi ní sọ pé nǹkan ṣe ibi yìí mi ní fi ọwọ́ síbi fi bá ẹ sọ̀rọ̀ tó ti yí ẹ àmọ́ mo mọ̀ pé ìwọ fúnra rẹ mọ̀ pé ibi tí mo fi ọwọ́ sí o mọ̀ pé nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣì tó sọ yìí ọmọ ìkọ́ ló yẹ kó bá wí ọmọ ìkọ́ ló yẹ kó wọṣọ kó mú jáde lọ sí orí òkè kankan lọ ṣe deliverance fún orí ọmọ yìí ti dàrú náà oh sorry ara tí mi fẹ́ ṣe nìyí mi ò fẹ́ sọ̀rọ̀ òdì sí ẹ pẹ̀lú ọ̀rọ̀ òṣì tó sọ fún yẹ tó ń bá káàkiri mi ò fẹ́ sọ sí ẹ bọ̀ máa gbìyànjú láti má jẹ́ kí wẹ̀ ìjọ́kíjọ́ tó bá tún lálà wèrè orí burúkú kan lákọ̀ọ́kọ́ máa kọ́kọ́ pìtàn fún ẹ ohun tó ṣẹlẹ̀ nígbà tá a bí ẹ tán ohun tó ṣẹlẹ̀ sí mi lọ́ọ̀sì ńlá tó wà bẹ́ẹ̀ tí mi ò lè fàgbà yìí ẹ̀kejì máa lọ sọ ẹ dànù sórí òkè kan ní. ọ̀túnba. máa mú ẹ dànù sórí òkè ní òde ẹni ó gbọ́dọ̀ kó ìyá ẹdùn á wà pẹ̀lú ẹ mbẹ. ọ̀túnba. idiot wọn nífẹ̀ẹ́ ọmọ ni mo nífẹ̀ẹ́ ni. gbọ́n wọn náà kì í gbọ́n gbọ́rọ̀ rádaràdá tí gbogbo wọn bá mi sọ. mo ní pé ọ̀nà yìí ọ̀nà tó. máa kókó mi sí wàhálà tí ẹ náà ni mo dẹ̀ ń ṣe mo náà yé lálàkàlà mọ́ yé wo fíìmù òṣì mọ́ yé wo horror movies mọ́ kó wọ yàrá ẹ lọ má kó bá mi jẹ́ n tètè lọ yanjú ara mi pẹ̀lú. ó yẹ ọjọ́ yàrá ẹ mi fẹ́ wàhálà o. ṣùgbọ́n ọ̀nà ìparun ọ̀nà fẹ́fẹ́ ni ẹni bá fẹ́ parun ṣé you dey whine me. kí la tún rí gbọ́. <laughs> Ah, ah. <laughs> Ah, kò sẹ́ńtì ò ní dáa fún sá ọlọ́run kó má bàjẹ́ fún wa ni bó o ní kú gbádùn ọ̀rẹ́ mi sásọ tẹ́ ẹ mú bí òkú náà rè gúúsì <laughs> fóun tuntun ọ̀sára àpò ọdún náà àpò ìyèdùn ẹ̀mí ó sọ̀kù ẹ̀ ẹ̀ ńlẹ́ kí ló ṣẹlẹ̀ jọ ṣé tí n bá gba four hundred thousand ṣé mi lè ra gbogbo àwọn kìnìún. níbo níbo ló ti ríru rẹ rà. ọsàn pé nínú owó four hundred thousand ni mo ti rà ni. ta ló ń bá sọ èmi mọ ni sọ ń gbé mi múgun ni ta ló ń bá sọ ọ̀nà wo mama kú mama bá mi sọ yẹn ṣe mi iṣẹ́ tó máa wà ṣé mi wá wà ní àwọn tó máa wà ni ṣé ìṣòwò náà ló jẹ́ kó kọ́ mi mo níbi tó ti ra àwọn dìsáínà gidi tó bá jẹ́ jíǹsì ni tó ń wọ̀ báyìí tó yẹ pé yóò dúró báyìí bó jákùbé ni bó jẹ́ ti yíbò ni yóò dúró àtàwọn ṣùgbẹ̀ǹgbẹ̀ bàtà yahoo tó kàn tẹ́ pé tó bá ń bọ̀ báyìí wọ́n mọ̀ wọ ẹni wẹ́ẹ́ yà náà available ni. ọ̀rọ̀ lásán mi. ẹ sọ gbogbo àǹkárá lórí gúúsì àbọ̀ eradicate rẹ̀ bó ni. mo ti bẹ́ẹ̀ ṣe ìwọ. sí àmì. tébù ẹ ni. sí àmì dà. jọ tóró Ọlọ́run kí ló ṣẹlẹ̀ gangan náà ṣé o rò pé mò ń parọ́ ni ìyá ẹlẹ́jà lóòótọ́ mo ti sẹ́ǹdì mo sẹ́ǹdì owó tí mọ̀dà ṣe ní pé kọ́ra màálù ló sì ká kúlù fún ọ. sẹ́mi wà ní àwọn ọ̀gá tó mọ̀ wà mọ́ra ni so serious ni. àní mo sẹ́ni ó sì bọ̀dà ṣe ni. bọ̀dà ṣe ni iye eléwé tó ti kú ti pẹ́ tá a jọ mọ̀ ní iye eléwé tó ti kú ti pẹ́. yóò pariwo a. a so wáìnì mi ni sẹ́mi wá wà ní àwọn ọ̀gá ni fún mi sí àmì. jọ tí n bá fún ẹ kí ló fẹ́ ṣẹlẹ̀. kí ni ó ṣẹlẹ̀ ń lọ sọ fọ́gà <laughs> tí n fọ gbogbo rẹ dojú tí wọn mọ tá a sì ti lè fi gbóná. ìmúra mi ti múra ẹ lẹ mo mọ pé bí tó ṣì máa lọ nìyẹn mo mọ orú yín dáadáa mo mọ orú yín dáadáa kí ló kí n la ní ṣebí ìwọ náà lọ́jọ́ sí o sọ pé dáàdi wà ní kómà ṣebí ọ̀gá fún ẹ lówó five thousand ṣáà ló fún mi nù ẹ. Ah, àbí ṣébi tó fẹ́ bá yọ sí mi. àmọ́ ah, àtàṣírí ẹ tọkọtaya ibi tó fẹ́ gbà yọ sí mi nù. àjọ fún ọ ní fọwọ́ ìwà àjẹkọ̀gà mọ̀ pé lóòótọ́ lajà rẹ̀ àmọ́ lè kékeré tèmi ó lè kékeré tèmi fifty thousand naira ó ní mo gbà lọ́wọ́ ọ̀gá mo sì fún five thousand naira ń bẹ́ẹ̀ yí pariwo sóhun ọ̀gá ń sún. ṣé kò yẹ kó fún mi ní ọ̀gá sókè. gbẹnusọ lọjà rẹ. ká sọ gbogbo rẹ kàn mọ fifty thousand lèmi fi gbà wọn four hundred thousand ìwọ gbà wọn. ọjọ́ máa lé wa ni ọjọ́ máa lé wa dànù ni fifty thousand mo fi gbà wọn ah, mo sì fún five thousand naira mbẹ ìdá mẹ́wàá ó wà nù bíbélì gan pé tọmọdé tá a gbá ẹ san dá mẹ́wàá yín ẹ̀yìn tí tó ń já ọba lólè san dá mẹ́wàá ṣé ṣé mi ò fún ọ ní ìdá mẹ́wàá ni ìdá mẹ́wàá ni gbà ní owó tó gbà lọ́wọ́ ọ̀gá. forty thousand yẹn. forty thousand ẹ. jọba bínú ṣé o mọ̀ pé fóònù yìí o mọ̀ ẹ́ tọ́ta fún mi. kí wàá ló kàn mí owó tó kù lẹ́yìn tó ń kankan. kankan. màá tún fẹ́ forty thousand. ẹ jẹ́ náà fọ lọ́dọ̀ ọ̀gá forty thousand naira nígbà mẹ́. mi láì bóyá ṣe o. mi láì kẹ́ ọ tó bá ṣe wèrèwèrè ó ṣe ọ. mi láì kẹ́ ọ ṣe mo pọ́ gàǹsùn. ẹ o ṣe ń pariwo ìtàn bá jí lẹ́sẹ̀ ọjọ́ máa lé mi àti ẹni. forty thousand naira nígbà mẹ́. kájọ kó bára wa o lè gba. o lè gba forty thousand ṣe kájọ kó bára. ìgbà forty thousand naira bẹ́ẹ̀ kí n lọ sọ fọ́gà. forty thousand finance. a jẹ́ pé màá lọ ta fóònù padà. tó bá rí bóun kó tara rẹ gan kò mm-hmm. kàn mí so àmọ́ wáìnì mi so wáìnì mi ni. ṣé wọn pé tí o ṣe da kéèyàn má máa lísìn sórin nìyẹn. dey play. ṣé wọn pé pàṣẹ sọ ó ní kó o má ra ṣúgà níbi tó o ti ra gaàrí ẹ máa ríyàn tán ni sí finish. sẹ́mi nǹkan ọmọ bọ́ wá bí sẹ́yìn ni ẹ̀wọ́ àlejò. ètò tí wàá rí mi tán òun ló ṣe ń ṣe punishment fẹ́mi àbí. fẹ́mi lówó mi máa bá a sọ̀rọ̀ sí alọta. dey play. pẹ̀lẹ́. just dey play. okay. dey play. just dey play. lọsi bá ṣe wèrèwèrè ó sì ọ ẹwọ ni wèrè. ṣé àmọ̀ náà àbẹ̀lẹ̀ bu dẹ̀ ní òde sí mi àmọ̀ náà àbẹ̀lẹ̀ bu àbí davido ní sí ọ. mọ́mi oògùn. ẹ mo sẹ́ndì oògùn kan sí ẹni whatsapp bá mi sáré lọ rà á lọ mú káàdì kò fi wá mi rà oògùn kí ni kí ló ń ṣiṣẹ́ fún. ó. Oh kíyèsí pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí n bá sùn màá láwọn alákan jọ̀ǹgànjọ̀ǹgàn rádaràda èmi mo lè rí kí bóyá mo lagilagi tílẹ̀ máa fi mọ́ àbí bóyá mo fọ́ àpáta màá máa fọ́ òkúta ńláńlá tí wọ́n wá jí bá gbogbo ara wa wó mi á máa ru mi mo á létí ọ̀rẹ́ mi kan wá ní pé bóyá mo wà stressed ni pé bóyá mo wà fatigued ni pé kí n lo painkiller so painkiller ń strong gan mo ṣe ní kó sábà ń lọ rà bẹ́ẹ̀ work òun ló ní kí n rògùn yẹn pé tí má ra máa feel better mo mi mo mi ẹni lálà burúkú pé ẹ̀ ń lagi ṣé ẹ dẹ̀ rò pé gbogbo kí ni natural boy mo mi I've told you several times strange things are happening in this house it's like There's a spirit in this house. There's a demon in this house. Ah, gold. Níbo lo ti rí demon? Ṣé kìí ṣe pé wọ́n mọ ìtì lọ ń gbọ́gbọ̀kúgbà bí o ti ń bá wọn ní àwọn ẹ̀mí kan? Níbo ti rí demon? Ọlọ́mú máa jàkárí láburú kẹ̀. Ó ra oògùn tí mo ní kó lọ́ra fún mi. Wọ́n mo tó ti ń rí ìkúrí tó ń rí. Mummy, mummy. Wúrà. Mummy. Ọ̀yá lọ́mú káàdì kó lọ síbi tí mo rà. Àwọn tó ti demon. Strange things happening in this house kó dẹ̀ wọṣọ o tó ráṣọ kọ́ lélẹ̀ tó wọ̀ yìí. ọ̀rọ̀ ọmọdé ò máa ṣe kó dànù strange things are actually happening in this house. ìrírí ìrírí o ó ń bẹ láyé òun torí ṣó ń lórí. òótọ́ ọ̀rọ̀ wà nínú ọ̀rọ̀ tí mọ́mì sọ because tó bá jẹ́ pé èmi gan ni mo wà ní shoes mọ́mì má sọ ju nǹkan tí mọ́mì sọ ó kì í ṣọmọ kékeré mọ́ now you are not getting younger look at us àti marry ó wà òkè jù wá lọ olówó jù wá lọ gbogbo nǹkan tí èèyàn fi ń ṣọkọ lórí obìnrin ló ní kí wàá nìkan tó ń délé ayọ̀. àná nùnà sórí bó ṣe ń tu ọ̀rọ̀ yẹn bọ̀ mo láìkẹ̀ bọ́ tó sọ gbẹ̀yìn yẹn ó ń ṣe arínúròde náà ó sọ pé gbogbo nǹkan tí èèyàn fi ń ṣọkọ obìnrin ṣé wọ́n mọ̀ bóyá kò lè ṣe tibí bóyá yẹn gan ló mú kọ́rẹ̀ wa máa sá kó máa avoid àwọn obìnrin. báyìí ìgbọ́ ò lè ṣe bí ọmọkùnrin. ọmọ ẹ̀wí níbí náà. eléyìí kì í ṣàṣírí o tó bá jẹ́ pé nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn sọ fún wa káàmù nǹkan tá a fẹ́ ṣe sí. mo fún ìpò rẹ̀. really? yeah. torí tí ò bá rẹ̀ ẹ̀ ni òun sọ pé torí pé mi ò tí ì má rí mi ò lè ṣe. ló wá ń lé ẹ sọ tó ń bá wa sọ bẹ́ẹ̀ ká tẹ̀ lóhùn ògbọ́n ó kúrú ọpọlọ ẹ̀ náà kúrú ṣé kò yẹ kó rí tiẹ́ gbẹ́gbẹ́ no no no no no no mo mọ̀ bọ́ tẹ̀tẹ̀lẹ̀ pé bọ̀bọ̀ yìí akọni. dẹ́nu nígbà táwa mọ̀ nǹkan tó ń dilé ẹ kọ́. bọ̀bọ̀ bọ̀bọ̀ listen let me tell you mo mọ̀ ọ́ mọ̀ keep ara mi to the right person tí mo fẹ́ fẹ́ ni mo mọ̀ ọ́ keep body and soul mi to the right partner tó bá mi dọ́jọ́ alẹ́ ni hmm. bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí èmi ò jọ ẹ̀yin ẹ̀yin ti má rí ẹni girlfriend ètò láwọn short short kìíní kan láwọn lẹ́ẹ̀fì àwọn káàkiri bó ṣe wù ẹ̀yìn nìyẹn èmi ò fẹ́ ṣe wet mama rí. ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni tó ń sọ yìí bí mo ṣe wà yìí hmm. tí n bá rí obìnrin tó wù mí láti fẹ́ hmm, lẹ́ni màá rí but for now mi ò tí rẹ̀ tó mi láti fẹ́ simple. ọ̀gbẹ́ni ọ̀rẹ́ wa ọdún wo gan-an ló wá fẹ́ dúró dé. ọdún tí n bá tó rẹ̀ tó wù mí láti fẹ́ ni that's the truth. Ayos. Oh, she àfẹ́ kankan gbọ́ ọmọ kan lójú títì aṣẹ́wó kan mi kan gbókè o ìyàwó mi rè kó lè wọ̀. Ayos. yes. jẹ́ kí n sọ nǹkan fún ẹ sórí aráalé ló máa mọ̀ lámòdù. ok wèrè lára àtà máa pè ah. tó bá yá ń sìn wọ́n tiẹ̀ ti ń already wọ́n máa bẹ̀rẹ̀ sí í sọ I don't care ó dẹ̀ máa fi tiẹ̀ kó máa fi wá. hello mi ò care n anybody. bá sọ ìwọ fa lẹ́nu eh. ohun tó bá wọlé ẹnu kó fẹnu ẹ̀ sọ I don't care. Pius your mom is complaining please do the needful. tí ẹ̀dùn yá yẹn Shall ṣàbọ̀ ẹ̀ tó lè ní sá ká ní mo mọ̀ pé ọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ yìí kò ní make sense wàhálà bá ṣe park sí àwọn ilé street. really mo mọ̀ pàrọ̀ obìnrin ò ní make sense tó bá ti jẹ́ pàrọ̀ obìnrin ni kò ní make sense á dẹ̀ mọ́ àmọ̀rún ibà ó máa gbọ́ ó máa gbọ́ ó pàdé ẹ̀wà ń gbà lélẹ̀. oṣù ọ̀pẹ Pius sọ pé òun fẹ́ má rí. bẹ́ẹ̀ ni sà gbogbo ìgbà tí mo bá ti ń bá ọmọ mi sọ̀rọ̀ pé ó ti tó time kó o má rí mi ti ready mi ti ready ló máa ń sọ fún mi. ṣé o fẹ́ fi arúgbó ara bímọ ni. Ah, ẹ̀yin náà sọ bẹ́ẹ̀ ó ní mo ṣe ní kẹ́ bá mi bá sọ̀rọ̀ bóyá tẹ̀yin bá bá sọ̀rọ̀ ó ṣeé ṣe kó gbọ́ sí yín lẹ́nu. ó ṣeé ṣe kó gbọ́ sí mi lẹ́nu no ó ṣeé ṣe kí Pius gbọ́ sí mi lẹ́nu ó dínkù mi ni ọmọdé ò rí ya àti bàbá ẹ̀ kó lóun rọ̀ lọ́hùn bàbá Pius sọ̀rọ̀ kò ní gbọ́. Ah. <laughs> Eh, question kan mo fẹ́ bi wọlé rè oṣù ọ̀pẹ Pius lè perform. Ah, dádì hmm? ní kékeré ọmọ mi mo mọ̀ pé ara ẹ̀ dá pérépéré léyìí tó dẹ̀ ti dàgbà yìí náà kó sọ fún mi pé nǹkan kan ń ṣe òun. kò sí irú ẹnu ìdílé wa èmi náà kàn fi wáìnì ẹni anyway iṣẹ́ tó ràn mí bàjẹ́. ṣíṣà ẹ ṣeun lọ. ẹjọ kí lè ṣe. oúnjẹ. bẹ́ẹ̀ni. sọ̀rọ̀ oúnjẹ tún lè lè bá. dọ̀rọ̀ kí wà ní. ṣé torí eléyìí tó rà fún mi tó ẹ̀ pọ̀ mi ló fún mi ó bẹ́tẹ̀ eléyìí eléyìí tó kó síwájú mi ó máa kọ́kọ́ fa gbogbo oúnjẹ tó wà nù mí ná màá wá ṣe wàá jẹun ní lórí. dádì ó wáyẹ kẹ́yìn náà mọ̀ ẹ mọ̀ pé ẹ̀yin nìkan ṣo lẹ tó bẹ́ẹ̀ lẹ láǹfààní láti mú nǹkan tẹ̀ mú nínú ilé mi eh. ẹ mọ̀ pé lè yá àdúrà lẹ wà. bàbá àdúrà ni mí ah. omi àdúrà rè. ó dáa kò burú kí lẹ fẹ́ jẹ. fùfú. fùfú kẹ̀ ah, èmi ò lè rí fùfú o màá ro pándò fún yín o. fúláwà mà ní. Eh. ọ̀dà màá jẹ́ bẹ́ẹ̀ ó tún wá kú o sọ pé iṣẹ́ tó fún mi iṣẹ́ tó le ni so máa gba ten thousand. tí mo máa ná ni pé ìbáyìí ló fẹ́ san àkọlé tó gbogbo eléyìí. níṣẹ́ ara yín lẹ́tọ́ máa gbowó. èló ló fẹ́ san. ìrírí ìrírí o ó bẹ̀ láyé. ari ajana ku ni nkan ta so ki se ru omode oro business ta so oro pa e on ta wa ti wa lenu e ti pe de amo bo se nlo amo ta le se si kawo mo kekeke na kuro be wo adegbite jẹ́ ká sọ̀rọ̀ pẹ́ jẹ́ sọ̀rọ̀ pẹ́. Hmm. ìyàwó ọba ọba lòun náà eléyìí mm-hmm. pọ̀. how do I look. aṣojú rere ni ẹ. <laughs> love you baby. I love you too. Mm. I pray too. Eh. <laughs> mm. Hmm. okay. ẹ ò tún bá mo fẹ́ sọ nǹkan kan ṣe mo pé two years ago èmi ni mo lọ ṣojú yín last year èmi ni mo lọ ṣojú yín ọdún yìí ṣó wá dáa kó jẹ́ pé mi ni màá tún lọ ṣojú yín mm. lọ́dún yìí ṣé kí n dáhùn sí. wọ́n máa jọ gbéraga ni ọ̀túnba. ok ṣé kí n dáhùn báyìí. ó yá. kò ní jọ gbéraga mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo ní ìyàwó ọ̀túnba kí ni ọ̀túnba lòun náà inú wọn máa dùn pé mi ò kàn rán èèyàn kan lásán wá ó dín dín ìwọ ló lọ bá ọ àti wípé má jẹ́ tán ẹ̀jẹ̀ èmo fúnra ẹ̀ mọ̀ pé mo bí sí i ó ń bá bò ló níyì o mo mọ̀ mọ̀ ni o tó bá ti ń rí ọkọ̀ ìjù ní gbogbo ìgbà ìtùnú ìdẹ̀ra kò ní sínú ilé mọ́ o ní access. ó ti yé mi ẹ àmọ́ ìgbìyànjú lọ́dún tó ń bọ̀ kẹ̀kẹ́ yọjú sí wọn. kó lọ ṣèwádìí ọdún tó ń bọ̀ lọ. àmín. àmín ọ̀dà mi ní pẹ̀kọ́ mi. ẹ kò sí wàhálà iṣẹ́ mi jẹ́ dáadáa mbẹ́. màá jíṣẹ́ màá <laughs> jíṣẹ́ ọ̀dà gbóhùn tó dàbọ̀ ókè ọkọ mi. kí ló ṣẹlẹ̀ o kàn bísí pẹ̀lú fóònù ẹ mọ́mí ẹ dúdẹ̀ yẹn o ò tiẹ̀ kí kó dàbọ̀ o ò bá sọ anything go and get me hot water please okay okay oh better drop your phone oh hey. I hate Safra, the god of money. Hmm? tàlẹ̀ ń You can see I'm with my phone. Fúnmi. Yes. Hot water tí mo ní kó bá mi gẹ́ẹ̀tì kan. Daddy. Lọ gẹ́ẹ̀tì omi fún mi náà. Lọ gẹ́ẹ̀tì omi tí mo sọ. So. ẹgbẹ́ gidi ni o. kí ló padà sọ. ó pè é ó ní pé ẹ máa fowó kun ni o wàá tún dọ́ọ̀bù owó ni ah, ah. àṣé mo wá jẹ́ dérẹ́ mi ni. Ah, wọ́n padà dé o ó yá gẹ́gẹ́gẹ́. ẹ̀jẹ̀ àríyí àwọn ọmọ tó ń sọ tó ń sọ tán How far Showa? Baby girl, what's Full package. Afa <laughs> babe. Um, Abukule. So like, wọ́n fáwọn ìbàjẹ́ rẹ̀. Ṣé o ní kòtò láìpẹ́ sí ẹ̀ka ní ìlú Islam? Ìyá ẹ̀sìn máa ń sọ fún mi. Ìmọ̀ pé ṣe ṣe tẹ́sí ń kó. Ẹ̀mí àwọlé. Ẹ̀tí máa wọ girlfriend tó fáìn náà. No no no. You guys are trying. No no no. She no runs in your blood. Bios, uh, you are getting it twisted. <laughs> Hold on, you are getting it twisted. Um, ṣé ẹyọ kan ló fẹ́ ni àbáwọn méjèèjì? Like two in one. Ah, ah. Yeah because àwọn ọmọ méjì tó wù yẹn they are for you. ìpàlà kó wọn wá fún. Ah, mo ṣe orílẹ̀ mo bí payọ̀ ṣe orílẹ̀ tó wà ń pín kì í. ẹ wo bí ẹ wo bí ẹ girlfriend eh. already. girlfriend ọ̀rẹ́ mi but eh. still on still ẹ̀yẹn àwọn ọmọ ilé èmi ò kí ń dàgẹ́ kọ àwọn ọ̀rẹ́ mi. Oh, payọ̀ they are fresh. irọ́ o yes àwọn ah. méjèèjì fresh they are for you bọ́lá kó wọ́n fún ẹ̀bùn ni wọ́n fún ẹ yes ẹ kátẹ́lẹ̀ jẹ́ káwọn èèyàn pẹ́ ẹnu mọ́ pé ó mọ àwọn méjèèjì yẹn ó. <laughs> ọ̀rẹ́ nígbà tí kò ti sọ pé ìkan tàbí méjì làwọn fẹ́ ẹ jẹ́ ká fún náà méjì iṣẹ́ bẹ̀rẹ̀ ẹ yá bíga jẹ́ kán mọ̀ ẹ bá wojú wa ó yá irọ́ èmi kọ́ mo ní ìmí ní kẹ́lá bọ̀ ẹ ẹ yá sí báyìí ó yá honestly yé yé eyé yé.

ìwọ ló ṣe é jẹ́ kí n tún ẹ̀yà embarrass ẹ̀ náà. kí You fi tún ọ̀rọ̀ embarrass ẹ̀. àfọ́gò lórí ẹ̀. fọ́ ó yá fọ́. nígbà tí ilé ìlànà rẹ̀ á tẹ̀wọ̀ pé bí ọ̀rọ̀ tẹ̀ lè ṣe gan. ṣọkọ̀bó ni ẹ ni. ọmọ yẹn ṣe náà. ṣọkọ̀bó ni ẹ. wọ́n oh, oh, oh, ti fún information àbí tí máa tẹ̀ wọ́n jẹ́ òkòwò ọ̀ tí màá kí ṣe òkòwò ṣé ara aṣẹ́wó bíi tẹ̀ máa ti tẹ̀sí. àwọn àfi ṣaṣẹ́wó o kọ́fàmù kọ̀p ni wàá òòrọ̀ mọ ni. ẹ̀ka oṣù ọjọ́ mọ̀ kéré ni. kọ́fàmù kọ̀p olóṣó àti olóṣó. ẹ wo ẹwọ wọn kúkú láyéláyé yẹn má tutù wá sí rọbìṣì mọ. ẹ má pè wọn mọ ẹ má bínú ẹ ló bẹ wọn á gbé yín wọn yín olóṣó ni wọn á yín. ẹ má bínú. àbàbà àbúrò yín sọ àbí yín. màá mi tọ̀ fún ọ níta ṣùgbọ́n ṣé o ti rí bóyá jẹ́ kí àwọn ọmọ tí wọ́n tó wá bóyá jẹ́ kí wọ́n sọ̀rọ̀ sí wa this is wrong na kí ló ṣe é. pilot kí ni problem ẹ. wàá fọ́gọ́ lórí tèmi tó bá fọ́ mi yìí o máa jẹ́ tó yẹ o dàrú tó já wèrè. fọ́ rẹ̀ tó máa gún lójú. ẹ ẹ pius wọ́n máa gbọ́ bàbá fọ́gọ́ méjì bẹ́ẹ̀ lọ́jọ́ jáwé. máa ṣe fídíò yìí ṣe èmi máa ṣe fídíò yìí. ọ̀sọ̀nà tó tóbi ó fojú jọ wúrà ó dá. dírẹ̀mù. mọ́mi mo ní ìbéèrè kan fún ẹ̀yin méjèèjì mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ fún mi lésì nísìn nísìn. à ń gbọ́ mà. èwo ni ò tí ì máa rí nínú ẹ̀yin méjèèjì. Um, actually kò sí mà àwa méjèèjì láti marry in fact oyún ọmọ mi ẹlẹ́kẹta ló wà nínú ìyàwó mi báyìí òun ti bí méjì wọ́n ń retí ọmọ kẹta. bẹ́ẹ̀ ni mà. wọ́n ti ní méjì ńlẹ̀ ọlọ́run á wo gbogbo wọn. àmín mà. ọlọ́run dáhùn sí. àmín mà. àmọ́ mo fẹ́ fi yé yín wípé ẹ kì í ṣe ọ̀rẹ́ tó dáa sí páyọ̀sì. bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ tẹ̀ ń bá páyọ̀sì ṣe ò dáa rárá. Ah, lọ́rẹ̀ẹ́ tí iṣẹ́ ọ̀rẹ́ àná tí iṣẹ́ ọ̀rẹ́ èní ọ̀rẹ́ tẹ́ ti jọ ń bára yín bọ̀ láti kékeré ṣé ẹ wá rò pé ó yẹ kí ẹ ti pe Táyọ̀sí sáàárín kẹ́ ẹ sọ èyí tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ fún pé àsìkò ti tó tó yẹ kóun náà má rì ṣé kò yẹ kóun náà ti lóbìnrin ń lébi tìyín báyìí. Um, mọ́mi ojú ẹlẹ́dàá yín tó máa à ń bá Pius sọ Pius ló ń prove stubborn all the time bá a ṣe ń yí sébè báyìí ló ń yí wa sí poro a máa ń sọ fún kò ń fẹ́ gbọ́ rárá ni màá in fact ó ti ní ọjọ́ kan tá a arrange obìnrin fún Pius bí Pius ṣe débẹ̀ mà tẹ́ bá rí bó ṣe disgrace wa. ẹ wo ọjọ́ tí dẹ́rẹ́ mi sọ yẹn ọjọ́ yẹn ló tiẹ̀ wá burúkú jù in fact Pius ò wojú wa pa àjọ rẹ̀ òun rárá ó disgrace wa gan ọmọ tá a mú wá fún gan bínú ni pé ṣáfẹ́ máa fòun bẹ ọkùnrin ni ó fi wá sílẹ̀ ń bẹ̀ lọ ni. bẹ́ẹ̀ ni mọ́ mi. ṣé nǹkan ti máa ṣe ní báyìí ọlọ́run ní jẹ́ kí nǹkan kan ṣe wá mà but èmi ní idea kan mà mọ́mí ẹ ṣe jẹ́ ká try matchmaking ma. matchmaking. that's brilliant. bẹ́ẹ̀ ni bóyá tẹ̀yìn fúnra ara yín. kẹ́ ẹ bá wa wo ọmọbìnrin eléyìí tó níwà èyí tó jẹ́ wife material bóyá tẹ bá tún introduce ẹ sí a lè change mindset ẹ because ó dàbẹ́ ni pé gbogbo nǹkan táwọn obìnrin ti fojú ẹ̀rí kó tó di pé ọlọ́run gbọ́ àdúrà yẹn ó sì register sí brain eh. ìyẹn ni ò fẹ́ fi rí tobìnrin rò rárá mà. ìyẹn òun kò máa sọ̀rọ̀ nínú gbogbo yẹn ṣé ó máa sọ pé torí pé obìnrin ò fòun ṣakọ nígbà tí ó sì kankan lọ́wọ́ ni á wá mú ọ̀rọ̀ obìnrin kúrò ní gbèsè ayé ẹ̀ ìyẹn kò sọ̀rọ̀ ń bẹ̀. kúnlé sórí ọ̀rọ̀ wà oh hmm, ọ̀rọ̀ wà ń bẹ̀ a máa àyẹ̀wò èmi náà gbégbèsè màá wá ọmọ tí mo mọ̀ pé ó ti léèrè jáde wá màá introduce ẹ̀ sí bóyá tó bá jẹ́ mi ni mo wá kò ṣàdẹ̀ ní kọ̀sí mi lẹ́nu. a sì ti ju yín. ẹ kárí ẹ kárí ẹ nítorí tí mo ṣe pè yín náà nìyẹn. ìrírí o ó bẹ̀ láyé ó ń torí ṣóun lórí ó ń tó mọ́ o ṣóun ló mọ́ mo ní ìrírí o Modest. <laughs> Alpha wà kí ló ṣe yín. ẹ̀wà ẹ̀ ṣọ̀fọ̀ ni ewúlẹ̀ kílẹ̀ ṣe báyìí tẹ gbé yẹn lẹ́bi gbẹ́ ìjẹ́bù ìdá kan ẹja lò ká lọ lọ lunch ká lọ ṣe fàájìjà rẹ̀ kí ló àwa sí ìbá láti wà mọ́tì. yes we are not here for drink. yẹ kó ṣẹlẹ̀ ló sọ fún ẹ òótọ́ ọ̀la abẹ́ sọ. ẹ kí ló wá ṣe ń dé. báwo rẹ̀ kí ni nǹkan tó ń ṣe ẹ gbogbo kí ló ṣẹlẹ̀ a lè má bára wa rìn ká má lè bára sùn tọrọ náà kí ló ṣẹlẹ̀ etí wa ti kú mọ́mí ẹ sọ pé wa wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí wa wọ́n náà kì í bẹ́ẹ̀ sọ tọrọ ó jẹ́ òpé àkíbẹ̀ sọ tọrọ lóòótọ́ ọjọ́ wo gan-an ló fẹ́ mú ìyá ìjù ṣọ́ pé oníyà ti dàgbà náà ayé ọmọ jìkẹ́ ti yọ̀ǹgà ọjọ́ wo ló fẹ́ fún wọn lọ́mọ ẹ ṣé nígbà tó bá kú kó tó di pé o máa bímọ dání lóhùn múnú ìyá oníyà dùn náà má kàn máa gbọ́kàn ní ìyá oníyà sókè lójoojúmọ́ please. ẹ ẹ yá à ń bá sọ̀rọ̀ sí ògbọ̀n ṣé wọn ní kàn pípa àbàsọ tọrọ ni we keep telling you all the time o kàn ń gbọ́ òun fi gbígbọ́ ṣaláìgbọ́ look here Pius mo mọ nǹkan tó ń ṣe ẹ́ bóyá torí pé o change ẹ̀ lọ́wọ́ ju wa lọ ìyẹn ló jẹ́ kó máa feel pé a lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ kó gbọ́ and wá gbọ́ o àti mi àti dérẹ̀mí àti made up mind wa o àbá ẹ̀ṣọ̀ rẹ mọ́ o gbogbo tá à ń bẹ́ẹ̀ sọ tó bá ti gbọ́ tó dẹ̀ ready láti yield àbá ẹ̀ṣọ̀ mọ́ and as a matter of fact pick up your phone right now delete my number má pè mí má test mi. do you know about tèmi náà right now. má message mi do not call my number again. bravo <laughs> in fact ẹ fi rọ̀ mm-hmm. really. hundred percent in the first instance náà tẹ́lẹ̀ ẹ add value mọ́lẹ́ ayé me. yes To bá me ní àwọn To circle sákùlẹ̀ but to understand ẹ to wọn progress for, ẹ tí wọn ò fẹ́ understand your own side of the story take a walk. so nǹkan tó yẹ kó máa sọ jáde lẹ́nu nìyẹn no problem mi wà ní jẹ́ kó kọ́kọ́ delete number mi èmi ni màá kọ́ delete ẹ̀ àṣọ rímọ́ọ̀tì má sanwó ẹ o madam èmi ni mo máa sanwó fún ara mi olówó ogbó. ọ̀rọ̀ yìí ta kókó kò yé ènìyàn olórí àgbà kò dòṣẹ́ gbọ́. ìyá ẹ fẹjọ́ ẹ̀sùn ìyá ẹ fi ẹjọ́ ẹ̀sùn wáì wáì wáì tó fi ṣe bẹ́ẹ̀ náà lóòpọ̀ àti ìyá tiẹ̀ fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó ní gbọ́ ọmọ tó mọ̀ ya rẹ lójú o ó sì ní ọ̀tọ̀ ọmọ náà pa ṣé owó ló ń kó ẹ̀ ní àbípò tí ẹ fi lè bẹ́ sọ tó ní gbọ́ kò sí owó tó lè ní tí o bá ṣe náà fún ọmọ ẹ o ṣe àtọmọ náà pa ni kí ló ṣe náà so nígbà tí ìyá tó bí ẹ tó bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó gbọ́ ṣé mi lè bẹ̀ sọ̀rọ̀ gbọ́ no èmi tí mo jẹ́ nurse of kin bàbá ẹ ṣé mo lè bẹ̀ sọ̀rọ̀ gbọ́. dadi ẹni sọ̀rọ̀ mi understand kí ni màámi ni mo ṣe gangan. tó yẹ tó màá at this age with this age kí ni rísì tó fi lè bá rìn ṣó ní spiritual problem ni so o ní health challenges ni ọ̀wọ́n epo àbá so rà ṣó tó fi fi tọ́jú obìnrin ni what's happening o handsome o fine o lówó lọ́wọ́ òun wọ́sọ tó dáa kí ni problem rẹ. dadi máa na ẹ̀kọ́ mi lẹ́nu ọlọ́run rí mo promise máa gbá ẹ ní ojú kò mi lẹ́nu kankan náà kan hagiu pẹ̀lú mi no kan hagiu pẹ̀lú mi kan bá mi fa wàhálà wàá mọ̀ ìpè orí mi ti yí. dadi mi bá yagi o but kíní kan ló ń dùn mí o kí ló dé tó jẹ́ pé màá mi màmá àròjọ mi káàkiri fún mi. màá ná ẹ̀pà láìpẹ́ yìí màá ná sílíà bastard sí lára èmi ni ọrùn tó fẹ́ nìkan no èmi ni ọrùn tó fẹ́ nìkan. kò ṣe nǹkan tí mò ń sọ nìyẹn ẹ nǹkan tí mi sọ ni pé already èmi àtàwọn èèyàn ti ní àwọn ọ̀rọ̀ tá a sọ kù láàbọ̀ láàbọ̀ láàbọ̀ káàkiri. sọ ìbàtà ju ìyàwó tó fẹ́ fẹ́ lọ. kò sí tó lè bá mi sọ láyé yìí tó lè wọ̀ mí létí kọjá akẹ́kọ̀ọ́ sọ pé déètì bá lè mú fún yàwó. yes dájì èmi àti lémi kan èèyàn kan a ní ọ̀rọ̀ tá a sọ tì tó jẹ́ pé nǹkan yẹn gangan ló gbé mi débi lémi ọ̀rọ̀ owó tẹ̀sán jọ sí. o get the point mi àníyẹ ẹfẹjọ sùn mi. dájì dájì ọ̀rọ̀ tiyín ó múmú láyà mi lẹ ní ìdánwò. five hundred mà níyẹn. thousand naira. ẹ máa fún ilé ni. ìyẹn lèmi ń bọ̀ àbáyé pé kí wàá rí yín fún gbókè báwo lè ṣe fẹ́ cash or transfer. ìyẹn la ṣe jù. pius ààyè o torí wàhálà ara wàhálà ní ìgbọ́dọ̀ sọ fún ẹni ara wàhálà tí ẹ ṣe fún mi tó bá ní bó ṣe pè pẹ̀lú gíraga kí n máa bọ́ ọwọ́ ara bíi àmì jí fún mi kò sọ̀rọ̀ sí òsọ̀sí mi tán sórí ara wàhálà ní ìgbọ́dọ̀ sọ lójú ẹ for the first time tó fi pàbọ̀dá mi tó jẹ́ bàbá ẹni wàhálà ni àtẹnumọ́ pressure ó ti pọ̀ jù ṣé wọ́n ti ok bèrè kọ́sẹ̀ kan lọ́ mi pé báwo mo marry. rí. Ah, wọ́n lẹ pé má forty three years. lẹ marry. rí. bẹ́ẹ̀ mo ti ń rìn white ibi kì í tó má rí. Ah, just for one. yóò bó lo seven sí kò sí tó bá di kó lo eight sí kò sí tó bá di. ẹ wo iṣẹ́ tí ẹ mọ tó ń ṣe mi kò ṣe pé bí àmì ò ráwọn obìnrin o mo ráwọn ọmọ o ṣùgbọ́n problem tí mo ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹ̀ bá mi kú ló pọ̀ nù wọn àwọn ọmọ tí ò ní jẹ́ kí n ráyè rí tọ́jú àwọn mọ̀lẹ́bí mi ọlọ́mọ á jẹ́ kí n fẹ́ wọn. sensible you are making sense wọ́n máa ń gún ọkọ wọn pa ni. ọba àwọn ọ̀dẹ̀ fẹ́ fojú sunkún ẹ̀ ṣọ́kọ̀ ṣọ́ọ̀bù kù ọmọ tí mo fẹ́ kó ṣe ìgbà wo ló convenient fún ọ láti máa rí. láti wo tí ó máa ti máa jẹ́ kẹ́ mọ̀. ṣé má dojú ten years lọ ṣé yẹn ṣì dáa. Oh, wà á gbé bọ́ọ̀lù àṣẹ fẹ́ nìyẹn. very good èmi àti ẹ máa wá plan báyìí tó máa padà sọ́dọ̀ yẹ ẹ màá ní mo ti rí ìyàwó ẹ kó fà gan-an kódà màá ní mo ti lọ sílé àwọn àna àtijọ́ sọ five hundred máa gbà lónìí. láti tẹ kò ní yẹ mí bá ṣe ọgbọ́n tí mo sọ kò ní dáa fún mi bá ṣe kò ní dáa fún mi bá ṣe five hundred and fifty thousand láì gbé láì fà. àwò ni mí ìwé wọlé náà wọ́n rí pé tẹ̀mí ò tí. olórí àgbà kò dùn ṣẹ́ gbọ́. ṣé bó o jẹun ká tó kò lọ́fíìsì. bọ̀dá mi ṣé fẹ́ máa ká oúnjẹ sí mi lẹ́nu ni. ẹ náà no, no, no kò wá bit concerned rate tó fi ń jẹun ọjọ́ mẹ́ta yìí <laughs> ó wà lámìnà because gbàgbọ́ mi sórí stature ẹ̀ hmm, kò help ẹ láti máa jẹun jù yes okay look at you now o tí ì lọlé ọkọ ẹ o ti ń tó bá wá débẹ̀ tán báwo ló ṣe fẹ́ rí. ẹ ṣe boyfriend mi ò complain. ọ kò burú wọ́n filẹ̀ má bàa sọ ńgbà tí ọkọ ẹ̀ bá dé láti ìlú òyìnbó torí pé stature tó ń fi sílẹ̀ kọ́ ló ń dé bá wọn àjọ máa yanjú ẹ̀. wàá mọ̀ pé àti gain fat ó easy àti lose ẹ̀ ó àmú ma ti gbọ́ tiẹ̀ wọ́n ṣá excuse me mo lọ́rọ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ gbọ́n ẹ̀sán excuse me excuse me jọ. Ah, ah, mami ẹ fẹ́ sọ̀rọ̀ nínú ṣé mi ò ń ṣe ẹbí Johnson mọ̀ ni. èmi ò máa sọ bẹ́ẹ̀ ọ̀pọ̀ kì í ṣe mọ̀lẹ́bí mọ́ o àmì tí mo fẹ́ sọ ìpò kan ẹ̀ jáde. èmi ò sọ pé mi ò kúrò bọ orí ọba ni mo àmú ń jẹun lọ́wọ́ ẹ kí n jẹun tán. ẹ eh, ẹ eh, fúdì fúdì ọba lolúwa ìwọ àtàwọn òjòyè ẹ wọ kíchìn lọ tàbí kẹ́ lọ sí yàrá ẹ lókè excuse wa hmm. tó bá kan bí oúnjẹ náà ló máa lọ́ba lówó lọ́ba ọba lóúnjẹ ọba iṣẹ́ òǹṣọ jẹ òǹṣọ ọba. ṣé o ti kú ọ̀nbẹ? ó jàre mo fẹ́ fi ọmọbìnrin kan hàn ẹ́ lórí fóònù ní bóyá wàá láìkẹ́. kò ṣe ọmọ rẹ yín nìyí. ó tiẹ̀ dáàmú. tó wà ní South Africa. ah O dáàmú. títí àbí. níkẹ́. níkẹ́ yáà ah ah ọmọ náà ti di big girl o. àbí. Ah, fine girl. <laughs> inú mi dùn pò tiẹ̀ dáàmú. ìfà ó yà mí lẹ́nu nígbà tí ìyá ẹ̀ gan sọ fún mi ní pé bóun náà ṣe rí fọ́tò tiẹ̀ báyìí ó da ẹ̀mọ̀ lọ́wọ́ kan ni. ó ah, oh, possible possible àti márùn-ún sí wọn. àìrọ ìwọ lójú òde <laughs> ìwọ lójú òde eh, torí pé n tí mo fẹ́ sọ gangan ni pé mo fẹ́ kó o bá mi ṣe arrangement bọ́mọ yẹn ṣe máa wálé ní kíákíá tẹ́ máa ṣe ìgbéyàwó. Hmm. ìgbéyàwó ta ni. ìwọ àti níkẹ́ ni. ta ni. níkẹ́ ọmọ ọ̀rẹ́ mi tó rí i. pẹ̀lú. pẹ̀lú ẹ Pius. mọ̀mí. it's not funny o. <laughs> ẹ ṣáà láì kí n máa ṣàwọn kí n máa play àwọn pranks nígbà mi ah ẹ ṣe máa kàn déédéé rò pé <clears throat> ọmọ kan tẹ́ẹ̀kan tẹ́ẹ̀kan fọ́tò ẹ̀hàn mi pé yẹn ni kémi wá fẹ́ ẹni tí mi mọ̀ tí ó mọ̀ mi tí mi mọ̀ wáyé. ó mọ̀ ẹ̀mí mọ̀ wáyé. Ah, ah, ṣé bẹ́ẹ̀ jọ grow ní kó tó di pé ó travel. Ah, alájọsọ ètò ìpàfẹ́ fẹ́ra wa. kò má ta mo ti ń bẹ sọ̀rọ̀ máa gbọ́ gbọ́ tèmi mọ́ tiẹ̀ ẹni tá a mọ̀ lẹ́ni eléyìí abẹ́rẹ́ tiẹ̀ lókùn dì. mọ́mì bóyá mo tẹ̀lé èèyàn kan tí mo ti promise marriage ṣàpẹ́yìn ò mọ̀ sí. ẹ ẹ ò ṣe sọ yẹn fẹ́mi ò bá ti mú yẹn wá fẹ́mi kẹ́mi mọ́. táìmù tí tó ni. nígbà wo. mo ń study ẹ lọ́wọ́. òyìnbó mo ti bẹ study eléyìí eléyìí dáa eléyìí tá a mọ̀ yìí dáadáa. wọn kì í ṣe nǹkan mẹ́la yóò sí lọ́wọ́. má jà mí níyàn tó bá jẹ́ mi ni mo bí ẹ lóòótọ́ lóòótọ́ tó o gbà pé mi nìyẹn ẹ àṣẹ ni mò ń pa báyìí o bá mi arrange bọ́mọdé ìṣe máa wálé ní kíákíá tẹ̀ máa ṣègbéyàwó kò jù bẹ́ẹ̀ lọ kò jù bẹ́ẹ̀ lọ. ẹ̀yin ìwọ́dà adùn ọlá wọ́n bá ń gbé báàgì mi mò ń lọlé mi ètí mo bá ń ṣe tó ó yọ yọ yá dá mi lóhùn dá mi lóhùn dá mi lóhùn. Hmm? mo ti ń lọ lọ wọlé kò gbé báàgì mi fún mi. Ah, ah. báwo lè máa lẹ̀ tí ń lọ ṣé bí ẹ láti wá bá wa lọ wíkẹ́ndì ni. má rò mí lẹ́jọ́ ní tí mo sọ ni kò ṣe wọlé kò gbé báàgì mi fún mi mo lọlé mi àbí tí mo ṣe ń bí gan títù. màmí ṣé ìyá àti bọ̀dá mi ń jà ní kí ló ah, ṣẹlẹ̀. má rò mí lẹ́jọ́ lọ gbé báàgì mi fún mi mo ní mo lọlé mi. mo ní bàjẹ́. fáìlà. yes mo ti mo ti submit ẹ. síbò. wà lórí tèbù yẹn sá. oh ah, ok and uh, bá mi wọnú dry yẹn check uh, files àwọn um, nasty concept fún mi. okay. I don't know there's a there's a file missing to a key uh, I don't understand why it should mix àwọn kí ni ẹ sà. ẹ. ṣé kò sí problem. take it kí ni. I wasn't talking to you. A man stressing you mentally. Come on, get out of here, dog. The file, sir. Leave the file and get out of here. Are you alright, sir? Kò wá fẹ́ àsọ́mọ̀ ẹ̀wọ̀n ṣe kúrẹ́kẹ́rẹ́kẹ́rẹ́. O distract me. O jẹ́ kí n kí n kí n kí n máa stressed. of Safura, the god of money. Safura. Kí I ṣẹlẹ̀? Àìrèwú lọ́sàn. Okay, this is fine. Yes, sir this is okay nǹkan tó uh, make sure you reply combination consult send mail padà sí wọn jẹ́ ká mọ decision so that we know what to do next. all right sir. then kilo ló kilo, kí ló actually date and kì í back date mo fẹ́ béèrè lọ́wọ́ yín pé date when ni came back date sí. Um, so that kò ní contradict the last one that I signed. actually sir. lo may twenty seventh. all right sir. that will be fine. Sam, sàánú ó ti ṣẹlẹ̀ ah, ọ̀gá fẹ́ sáà kí ọ̀gá fẹ́ sáàkì mi ọ̀gá bó ijó wo lọ́gá dẹ́ni tí ń wa ara rẹ̀ ọ̀gá gba kọ́kọ́rọ́ lọ́wọ́ mi wọ́n sì láwọn fẹ́ dráìfà ara wọn ìmọ̀ tí mo ṣe ah, àwọn aráàlú mi ti dé ìwọ lọ́wọ́n bá o ah, àwọn Argentina wọlé dé sọrí nígbà wọn ti sẹ́ẹ̀dì drone wa mo ti mọ̀ pé next thing tó máa hábùn bá gbẹgẹdẹ ògbìnà ní ọ̀la wọn ti sẹ́ẹ̀. ẹ̀bùn ṣíbí yẹn ṣẹ̀wọ́. ọ̀gá fẹ́ sáàkì mi. o lè sáàkì ń gbà tẹ́ bá ti ṣẹ̀wọ́. kò síbi tọ́gà ń lọ tí mi ìwà wọn lọ. ó sì wá láwọn fẹ́ dárìn. ẹ wo bí mo rí bàdá mi tó ń jáde nísìn. ẹ ra kí ló kí lẹ́yìn ṣe mítà ẹ̀ fi gbé wọn lọ. yóò dáa fún yín àdẹ́gbò tó bá mi nù mo nu lọ́gà bá kọ́kọ́rọ́ pàkà kí lẹ fẹ́ fi kọ́kọ́rọ́ sí yẹn wọn dá lóhùn bá lọ fífífífífí sọ́gà fẹ́ sáàkì mi ni madam. no um, Mr. David ẹni sọ̀rọ̀. mo lóyà. ó dá yín lójú pé ẹ ṣe bọ̀dá mi. ìṣẹ̀wọ̀n mo lóyà. mo lóyà. okay it's okay tó bá yẹ pé ẹ̀ṣẹ̀ bọ̀dá mi ló definitely meeting ni bọ̀dá mi lọ. mo dẹ̀ pé ìtọ́lọ yẹn ó wà very important So fẹ́ kẹ́nìbọ̀dì tẹ̀lé wọn lọ síbẹ̀ òun ni wọ́n ṣe ní kẹ́ má gbé àwọn. ẹ wo madam. so tó bá rí bẹ́ẹ̀ ẹ má fara yín stress kò sí wàhálà. ẹ wo ilé ìbò lè fi pọn bí ọ̀lẹ ẹ jẹ́ sírẹ́sì ara mi mo mọ ibi tọ́gà wà ọ̀dọ̀ gómìnà wọn lọ èmi mọ̀ last time tá a jọ lọ ọ̀dọ̀ gómìnà mo bá wọn lọ ngbà àwọn sáàfù wa òǹtọ́gà fún mi ni mo gbà kò yọ mi lóòótọ́ yìí ń sì béèrè sí. Si ọ̀gá ń wò mí róróró báyìí lójú ni tí wọ́n ń fojú náà mi ń pàṣán yìí sì kọjá àyè mi so wáyé kan sáàkì. ẹ ní sùúrù Mr David ẹ̀gbọ́n mi ò lè sáàkì tẹ́ bá ti ṣe wọn mọ ah. dáadáa ṣe ti understand but yẹn ò ṣe pé má wọrí tó má ti dé a máa sort everything. mo ṣe wọn ah, madam ẹgbẹ́ bá ń bẹ̀ wọ́n mo ṣe ọ̀gá ẹ má yẹ kí ṣe bọ́ lọ́wọ́ mi ah, ẹ má yẹ kí ṣe bọ́dọ̀ ọ̀gá tá a pé tráfíìkì máa ń run àwọn inú ni wọ́n wá gba kí ìmọ̀ lọ́wọ́. Mr David ẹ má dara yín láàmú ọ̀gá ò lè sáàkì ṣe bẹ́ẹ̀ ṣe. mo ti mọ ibi tó ti wá Ah, gbogbo ètí mọ̀dàmú ń wí nǹkan kan mí sórí àwọn UFO wọ́n ti dé wọ́n ti kọ́ sẹ́ǹdì dúrónù wa ńgbà mọ́ gba àwọn ọ̀nà identify flight tí wọ́n ń sọ̀rọ̀ láti abúlé wa. ẹnu kan ẹnu kan ẹ fọkàn balẹ̀ ọ̀gá ò lè sáàkì hmm. nígbà tẹ́ bá ti ṣe wọn ṣẹ̀rí nígbà tí mo lọ sọ́fíìsì ọ̀gá lẹ́ẹ̀kan mo notice pé nǹkan kan ń ṣe ọ̀gá so dẹ́ possible kò jẹ́ possible tún lọ Mm. Oh, oh, kò sí tó sọ̀gá tí wọ́n lọ síbítù ṣé tí nǹkan máa ń ṣe ọ̀gá tó máa lọ sọ síbítù ṣé mi náà kan máa wà wọ́n lónìí àbí tí wọ́n máa admit wọn ṣé èké ṣé mi ni mo ń mọ ń mọ ẹgbọ́n lónìí ń padà wọlé ń padà wọlé. kàmsà ọmọ nílé. àwọn ọ̀tún máa ń ọmọ nílé. Ayọ̀s kí ló ṣe é tó ń bẹ̀rù ẹ̀rù ń bà mí ẹ ò ń bẹ̀rù níbi tẹ́rù kò sí ó ń jáyà níbi tí ò ti sẹ́rù ọ̀túnba fàrẹ̀balẹ̀ mo sọ fún ẹ pé bó ṣe yọjú sí ẹ yẹn kò sí problem kankan bẹ́ẹ̀ bó ṣe máa yọ sí ẹ nìyẹn kó tó di pé wá sọ́dọ̀ ẹ ǹjọ́ mọ̀ kó ti yọ sí mi ìgbà tó dẹ̀ dọ́dọ̀ mi ni mo ti mọ̀ pé ọ̀dọ̀ ẹ̀ ló ń bọ̀ next so ò ní láti bẹ̀rù. Ah, nǹkan tí màá ṣe bẹ̀rù sí next nìyẹn mm-hmm. nǹkan tẹ́lù mi á ṣe pọ̀ sí nìyẹn because okay now tẹ́lẹ̀ kò kí n yọ sí mi okay all of a sudden ó yọ sí mi ó wá bẹ̀rẹ̀ sí yọ sí gbogbo wa káàkiri ṣé kí kò ṣe pé yẹn jẹ́ sign of any bad thing tó fẹ́ ṣẹlẹ̀ sí wa ṣá. Eh, sign pé nǹkan máa ṣẹlẹ̀ ni but kì í ṣe sign bá tin gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n sọ ẹ̀ ah ah olówó láyé mọ̀ the biggest boy in town ṣọ́mọ̀ kókò sí nǹkan tí ò kì expire oh, ọmọ uh-huh. mm-hmm. wẹ́ẹ̀ tẹ́tí expire kò lè mú ah. oògùn owó ló ṣe lọ ọ̀tẹ̀mí ti mọ̀ bó ṣe rí ẹ so time rẹ̀ fún ẹ láti rí ní owó ẹ yá ọjọ́ kan máa ń rìn ní owó tó máa lò tán twenty four hours. ok uh, ìyẹn aside. ok. Uh, nǹkan tí mo gbọ́ ń gbà yẹn. ni pé. ó oh! máa rí sáìn. ẹ̀ máa rí sáìn. sakura. Ah. that's the sign òun ló ti rí yẹn ìwọ náà sọlẹ̀ kan lójoojúmọ́ kọ́ ló ń rí ohun tó ti mú ẹ tó ti rí yẹn ó ti tó time fún ẹ láti rí ní òwò ẹ ni ẹ̀yìn yẹn ló máa farabalẹ̀ fún kì í ṣe ìsinmi ò lè sọ anything for ẹ̀sìn after bad day meeting ní alẹ́ wednesday. wọ́n ń pariwo ilé sàfúrà lórí o tó bá padà yọ sí ẹlẹ́ẹ̀kejì láì tí mẹ́jẹsẹ̀ ìyá mi congratulations o ah, ah, ṣé adúrú contract àwọn ìjọba fún yín yẹn ẹ dẹ̀ sọ pé àwọn agent ẹ̀ wọn ò ní béèrè percentage tó pọ̀ lórí ẹ̀. agent yes now. agent ò lè béèrè kankan because àwọn kọ́lọ́mù ṣe wá fún mi torí in business wọ́n máa ń pa àkọ́kọ́ ní you rub my back I rub your back nígbà yẹn tí mínísítà ṣe birthday tó wá rántí lẹ́yìn pé mo package gift tó tọ́jú fún wọn mo ra màálù méjì fún wọn Yes, I remember. Mo wọn ń ṣe wedding. Eh? Mo mú ọkọ àtìyàwó. All expenses paid trip to UK. Gbogbo ìgbà yẹn ni mo ti ń roko contract ilẹ̀. Hmm. Sori bí mo ṣe ok contract ti open kíní kan. Mo ti ṣe gbogbo owó tí mo ná lórí wedding àti birthday wọn. Mo ti ṣe mọ́ contract mo bid fún gbàgbé hmm. bó ṣẹlẹ̀ àti ọmọ ọgbọ́n. no that was called business sense. Uh, that's good. báwo. mo ní kí n sọ fún yín pé mo ti bá yín clean up yàrá yẹn tó ń sá. oh okay can I have the key. ẹ ẹ wá bí wá bí wá bí ẹ má bínú bọ̀dá mi fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín sí. àmọ́ ṣe tí àìná fún yín ní kíì òun ló jẹ́ kí n rántí ẹ jọ kí ni reason tó jẹ́ wípé àìná nìkan ló ní access sí rúùmù yín àti àárọ̀ o àti ọ̀sán o àti alẹ́ tó fi jẹ́ pé èmi tí mo jẹ́ blood sister yín ẹ́ tí mi ò lè wọnú rúùmù yín àti mọ́ mi ni o ó ní tàbí tàbí ọ̀gá lè jáde irú chítì wo ni mo fẹ́ mọ̀. jẹ́ kí n bèrè nǹkan lọ́wọ́ ẹ̀ hmm? ṣé nǹkan tí àná ṣe nù lè ṣé wọ́n lè ṣe hmm. nǹkan tí àná lọ ṣe nù bedroom mi sìn ṣé wọ́n lè ṣe the only thing tí wọ́n ṣe nù lè kó o sùn kó o jí kó o jẹ rẹ́dì kó o jẹ́. But anything and everything ing nule be cooking, cleaning, sweeping, washing, and all other things. I don't know she. So iṣẹ́ àìná nulẹ̀ ò le handle ẹ̀ so let her be. Hmm. Yes. Now I understand you well. Mm -hmm. <laughs> so àwọn nǹkan tí àìná ṣe fún yín èmi ò lè ṣe. You understand? Eh? ṣé o lè ṣe ni. ó ti yé mi dáadáa. lọ́sọ̀ lè ṣe ni. àmì ah, ò ní lè ṣe lóòótọ́. ó ti yé mi abájọ èmi náà notice mo kàn wò pé àìná bẹ̀rẹ̀ sí ní fresh lẹ́yìn mẹ́ta yìí ó kàn ṣáà fine sí i àṣé òun gba nǹkan bọ̀dá mi sára ni tó jẹ́ kémi ya ọkọ ẹ mọ̀. Ah, rárá mà ọ ọmọ kékeré ni mí mà iṣẹ́ tó gbà mí fún náà ni mo ń ṣe nílé mà. ò ń ṣe nǹkan lẹ́yìn èmi yọkọ ẹnu lé ra ẹ. hello ṣe kàn ṣe ẹni kí ló insinuate. nínú wọn jẹ́ kó yẹ kó jẹ́ kí n mọ̀ náà. if insult lójú àìnà ah, ṣé o ridicule mi. But I'm ridicule. please stop it stop it stop it stop it. Ah. Um, àná o tàn gò jàre. kọ́ mọ́ máa lọ jọ. Ah. stop it. ní that's an insult. It will be insult kankan. tí n you have wàá fẹ́ jẹ Shame ṣé mi ń jẹ tó lẹ́yìn nínú ni. ṣáà It's ò lẹ́yìn ni ẹ sọ fún mi ẹ wò bọ̀dá mi gbogbo nǹkan tẹ́ ń sọ yìí èmi ò believe torí mi mo reason tí àìní máa ní access room yìí ju èmi tí a ti mi lọ àwa nìkan là ní wọnú room yìí bó ṣe wù wá ẹ máa fún mi time tí máa wọnú room yìí tí máa jáde ni anytime from six seven wọn ò bí mi láti wọnú yàrá yìí yẹn ẹ máa pariwo ni but tó bá yẹ báyìí lọ ni ó lè wọlé anytime tó bá wò tẹ́ ẹ bá ti fún lóyún ee eh, kò sí problem èmi àti màmí àmà tẹ́wọ́ gbà ni kò sí nǹkan tá this is my house bó bá rẹ̀ ṣe wòyàn lèèyàn ṣe Ah, please, ẹ má bínú pé No, pẹ́. Ah, mo wà pa mà. Ṣàlè máa lọ sí. Bẹ́ẹ̀ni. Um, Bọ́lájí. Mami. Um, bá ṣe lọ sí. Èmi wò kó bí a kì í gbé yàrá ní boutique kíkun ṣe àwọn shopping kékeré kan fún ẹ. Kájọ máa lọ sílé wa. Sọ́dà eh. mọ̀ pé a ti wà ní weekend báyìí already mo fẹ́ kó lọ bá bọ̀dá mi ṣe weekend. Bọ́lájí mo ti sọ fún several times pé bọ́dá mi máa tọ́jú ẹ̀ bọ́dá mi young wọn náà lè ṣe young bọ́dá mi wà òkè ṣé ò láìkùn wọn ni bọ́dá mi lówó lọ́wọ́ máa tọ́jú ìyàwó lè jẹ́ láéláé wo bí èmi nìyá ọkọ ẹ̀ fi ọkàn ẹ̀ balẹ̀ nǹkan tó bá fẹ́ páyì ni bọ́dá mi máa ṣe fún ẹ̀ bá àti kọ́mẹ́tì wọn láti ṣe fún ẹ̀mí á tún ṣe. just trust me. aunty ẹ mọ̀ pé mi sí yín lẹ́nu the last time tẹ́ bá mi sọ̀rọ̀ bọ̀dá yín mo make attempt láti lọ bá wọn but wọ́n embarrass mi ní now ẹ dẹ̀ mọ̀ pé ẹ̀gbọ́n yín wọn ò mọ iye obìnrin wọn ò mọ ìkẹ́ obìnrin obìnrin ò jọ wọ́n lójú àti wípé ẹ mọ èèyàn tí mò ń fẹ́ yẹ ẹ mọ boyfriend mi ó ń tọ́jú mi ó ń ṣe gbogbo nǹkan tí mo fẹ́ fún mi ṣe ló ń gbé mi gẹ́gẹ́ bí ẹyin so why tẹ́ fi máa jẹ́ kí n lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n yín tí wọn ò bá lù obìnrin. ẹ ẹ má bínú òun mi pé the last time tó lọ bá bọ̀dá mi bùdá mi embarrass ẹ. gan gidi. ẹ bọ̀ kí ló tún sọ fún mi. mo mọ ọ fún yín ni torí wọ́n jẹ́ kó yé mi pé the next time wọ́n jẹ́ kó yé mi pé tí n bá tún bá wọn try shit yẹn tí n bá wọn try shit mo ṣe pé nǹkan tójú mi máa rí e, èmi ò ní láìkẹ́ so torí ẹ̀ mo ṣe wọ́n pé wọ́n lẹ̀ máa lọ ọkọ tèmi ò dẹ̀ fìyà jẹ mi ó kẹ́ mi ó pọ́n mi ló nǹkan tí mo fẹ́ fún mi tó òun mi jẹ́ kí bọ̀dà yín wà lórí ọwọ́. it's okay You need to understand ṣùgbọ́n máa rí um, màá mm, bá bọ̀dà mi sọ̀rọ̀ mo dẹ̀ promise pé wọ́n máa change mi náà dẹ̀ gẹ̀ bá ṣe. kò ẹ ẹ má tẹ wọrí ẹ fi wọn lẹ mi ti tó mi ẹ jẹ́ ká máa lọ mi ìwé mo ti mí sí yín gan. Ah, ẹ máa bá bọ̀dà yín sọ̀rọ̀. ọ̀nà tó roni ọ̀nà tó lọ ọ̀nà tó ṣẹlẹ̀. ẹ wò ó dàbí pé pius ó ti ń fi ojú ẹgbẹ́ ìjọ ikú sì mi mọ ní ìdúró fèsì ní síbí báyìí. ṣé kìí ṣe pé pius fẹ́ dẹ̀jà àbí kò mọ̀ pé dánwò ló bí ìyà ọ̀kẹ́rẹ́. my lord ọ̀rọ̀ tèmi máa yàtọ̀ sọ́rọ̀ àwọn èèyàn wa o nítorí yorùbá sọ pé èèyàn tí a bá rí ká má ti bínú èmi ò bá ní ta bá ṣèpàdé yìí tán tá a bá rí ká yan ènìyàn nínú wa kí wọ́n lọ wò bóyá nǹkan kan ló ṣẹlẹ̀ my lord sir. mo jẹ́rìí ẹ̀ kò jẹ́ fọwọ́ pa idà sàfúrà lójú. pa sàfo sàfo. àyè sàfúrà the god of money. pa ṣàkú ṣàkú. àyè sàfúrà the god of money. pa ṣàkú ṣàkú. àyè sàfúrà the god of money. Pious. Why are you just coming? I'm sorry, my lord. Gbogbo ilé, ẹ má bínú. Ó ṣe jẹ́ pé àsìkò tó fẹ́ rìn ní òun ẹ̀tẹ̀ ló ń ṣe ségesège. Mo ní kí gbogbo ilé má bínú. Ẹ má bínú. Listen! Answer my question. Why are you just coming? Mi ò láwùjáre. Kò sí nǹkan kan. Pa Shako. Shako. Ayé Safura, the god of money. Bẹ̀rẹ̀mọ́sí, kò sí àsìkò láti waste mọ́. Proceed. Hmm. Hmm. gba ọ̀pá yìí súnmọ́ ìkòkò yìí kí o nà á sí ẹnikẹ́ni tí o bá rí ń ní nǹkan ètùtù ẹ. ẹ bá bínú ẹnikẹ́ni ẹ ó sàǹdẹ̀ pé bóyá èèyàn ni màá rí ń àbí kí lẹ́ni mo ti rí. Pius don't get me angry again ṣe nǹkan tí wọ́n ní kó ṣe take it. tó wọnú ẹgbẹ́ yìí kí ni sàfúrà gbà lọ́wọ́ ẹ̀. òbúkọ náà bèrè lọ́wọ́ mi òbúkọ tí ẹ̀yìn ẹ̀ gbàgbá ń tẹ̀lá òbúkọ rọ̀gbọ̀dọ̀ tó tóbi dáadáa ni mo rà wá. ní ìgbà tí mo wọnú ẹgbẹ́ yìí ẹ̀jẹ̀ adìẹ lásán ni ẹgbẹ́ yìí gbà lọ́wọ́ mi nígbà tí mo fẹ́ rìn ní wẹ́ẹ̀t mi ìyá tó bí mi lọ́mọ ni sàfúrà béèrè tí mo sì falẹ̀ fẹ́gbẹ́. a jẹ́ pé ò dájú ọmọ mi. in fact bí mo ṣe wò yìí and i can tell you for free pé ọmọ àṣẹbẹ̀ fún. ẹ akiri akiri pius ẹ èyí ọkùnrin yẹn. torí kí ni. Ah! nígbà tó wọnú ẹgbẹ́ ìwọ̀n gba òkùnkàn lọ́wọ́ ẹ̀ lẹ́yìn ìgbà yẹn o bẹ̀rẹ̀ sí ní náwó o ń ṣe bó ṣe wù ẹ́ o ń kọ́lé o ń ra mọ́tò wọ́n wá ní kó mú àbúrò ẹ̀ sílẹ̀ o wá ń sọ nonsense ẹ̀yin ò ṣe béèrè fún ewúrẹ́ àbí kẹ́bèrè màlúù wọ́n kẹ́bèrè fún ẹ̀rífà tàbí ẹ̀rín. Màámi. Màámi. Mo ń dá ẹ lóhùn bó ṣe ń pè mí ni mò ń dáhùn. Ìwọ náà yọjú ń bó ló wà. Pius. Màámi ṣe rí mi ni. Ah, níbo ló wà ní orí ẹ̀? Màámi. Ah. Èmi rè ah. Pius. Ewo lele kí ni tójú ẹ̀ kí ló ṣe ẹsẹ̀ ah Pius ah ah kò yé mi o Pius kí ló ṣẹlẹ̀. àwọn mìíràn ni mò ń kú lọ. ikú bá wo ikú bá wo ò lè kú àórí mi kọ ẹlẹ́dàá mi kọ mi ò ní bá wọn rí kú ọmọ ẹ a ní kí ni tójú ẹ yìí gangan kí ni tójú ẹ yìí. mami kò wáyé ah, kí ló dé tó ń dẹ́rù bà mí ẹni bá máa gbé kó dárò àrò ah. ẹni tó bá máa lòkò kó dárò oṣù ẹni tó bá mọ lékèlékè ah. ẹni kó sì dárò ẹ fún ah. èmi pius ó dárò ara mi. pius bá ṣe bẹ́ẹ̀ o eléyìí ò yẹ mi ò jọ ṣàánú mi mo dáràn ikú bá wo ikú kẹ́ẹ̀ jésù irú àlá burúkú wo lélẹ̀ ah, orí mi ṣàánú mi aláàbí ò gbọ́dọ̀ ṣe mọ́mọ́ mi lára ah, ọlọ́run o ah, nídàá yìí after one. Ah. Ah. mo láti bọ́mọ yìí sọ̀rọ̀ mo láti bá sọ̀rọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ah. lọ ṣàánú mi orí mi májú májú orí mi ó burú ọlọ́run lẹ́dàá mi má gbàbọ̀dé o ṣàánú mi má jẹ́ fojú sunkún ọmọ fóònù páyọ̀sì ó máa lọ ṣó pa fóònù ẹ̀ ni. switched off. Oda, ah, that tá a bá rò ń bá sọ̀rọ̀ ó dá mi lójú pé àdán láyìn á sì máa tẹ fóònù yẹn lóru yẹn ń pe òun òun ríǹgì. by this time you know fair. adùn wọ́wọ́wọ́wọ́ ẹ nídà ẹ̀ mo nídìí láti bẹ́gbọ́n ẹ sọ̀rọ̀ nísinsìnyí lọ́ba mi jí kó gbé fóònù fún àbí òsùn lé ni. màmí bọ́dá mi máa ti sùn èmi kan ti ń sùn lọ fún yẹkùn vibrate màmí lẹ́gbẹ̀ẹ́ mo ṣe wojú ẹ̀ mo rí pẹ́ yìí ni màmí jẹ́ kó dọ́là bọ́dá mi máa ti sùn. a ní kó lọ bá mi jí ó ṣe pàtàkì kí n bá sọ̀rọ̀ nísinsìnyí má lọ sẹ́nu ọ̀nà ẹ̀ bí mo ṣe ń bẹ̀ sọ̀rọ̀ yẹn ó yá ó yá ó yá ó yá mọ́ mi ẹ ní sùúrù ẹ mọ̀ pé bọ́dá mi ò láì kí n máa wá sí ara wọn by this time mi lè ti ṣu ẹ̀yin náà mọ̀ ẹ jẹ́ kó tó lọ́ọ́ máa bá yín sọ̀rọ̀ lọ́la ṣe gbọ́. ṣé òun gbọ́ bó ṣe ń sọ̀rọ̀. Ah. ẹ ẹ ló adùn adùn. ẹ ó dùn mo ti gbọ́. adùn ọlá. Ah. ah ẹ gbà mí ṣó pa fóònù mọ́ mi létí ni. ṣé bí mo ní kó o bá mi jí ẹ̀gbọ́n ẹ̀ ni. Ah, màámi mo ti ń lọ mo ti ń lọ mo ti ní kẹ́ ó dọ̀n. ìmọ̀ bọ́dọ̀ bọ́dọ̀ mi sínú wọn ní fẹ́ sílẹ̀kùn fún yàn ìyẹn wọn máa bẹ̀ wọn kó tó sílẹ̀kùn ni. Ah. hello hello bọ̀dá mi bọ̀dá mi bọ̀dá mi. Oh, yeah, the way you go to what I'm kéèyàn rí bọ́dì ẹ. ìwọ ọmọkùnrin kí ló dé tó o tilẹ̀kùn ẹgbọ́n igbóyin nígbà tó mọ̀ pé pàdé yìí ló ń bọ̀ ah, báwo ló ṣe ṣe tó fi di pé wọ́n ń rí àgọ́ ara ẹ ah, ọmọkùnrin ti forí fọ́lé àgbọn o. bẹ́ẹ̀ni o ti forí jáde àgbọn. Pius ẹgbẹ́ ńlá lẹgbẹ́ tó wà inú ayé mi ló dúró sí kì í ṣẹni tó mọ̀ ló dún wájú ẹ̀ ẹgbẹ́ ńlá lẹgbẹ́ tó wà kò sẹ́nikẹ́ni tó wà bí tó o lè rí fín wọ́n ti tẹ̀ kó o tó tẹ̀ wọ́n ti jẹ kó o tó jẹ ó wọ ṣùṣùn ó wọ ẹni iwájú ẹ̀ ó sọ fún wípé ọmọ àlè ni ó wọ ẹgbẹ́ ṣùṣùṣùṣùn ó sọ̀rọ̀ kàṣàkàṣà sí àwọn tó fi ọ̀nà àti là àti lulẹ̀ lọ́wọ́ láàárín ìṣẹ́jú kan síra wọn wo bó o ṣe bọ́ sínú ìṣòro ayérayé ta ló fẹ́ gbà ẹ́ ṣẹ́gbẹ́ náà ló máa jó ẹ́ ó gọgọgọ ó gọgọgọ débi wípé ó filẹ̀kùn ẹ sílẹ̀ ó tì í kó tó di pé ó wá síbí kó ro fọlágọ ara ẹ wà ó ti kú láàyè kó ṣe dúró àgọ́ ara yìí kò lè padà sínú eléyìí tó wà nínú ilé mọ́ eléyìí máa máa fò káàkiri lófurufú ni báwo ló ṣe fẹ́ wọlé. help help me ẹjọ ṣáájú dé. sóòlù ẹ kò ní padà sí bọ́dí ẹ until after that fourteen days tó túmọ̀ sí pé ó yàtọ̀ sí òkú. gbádùn ọ̀gá hello ma ṣé bí mo ní kó o bá mi jí ẹ̀gbọ́n ẹ̀ ni ah, àwọn kan ló ń sọ̀rọ̀ máa wà iná ló ń sọ̀rọ̀ kí ló ṣe wọ́n ah, kò yé mi mà ó pé àwọn méjèèjì ó dàn pé wọn ò jí mọ́ o. wọn ò jí kẹ. bẹ́ẹ̀ ni màá. àwọn méjèèjì ò jí mo dáràn mo dáràn mo dáràn lóru gànjọ́ mo dáràn o orí mi o ẹlẹ́dàá mi ṣàánú mi kí ni mo fẹ́ ṣe ẹlẹ́dàá mi ṣàánú mi ẹ bọ́lọ̀ sọ̀rọ̀ ẹlẹ́dàá mi ṣàánú mi ẹ ẹ ah mo dáràn o mo dáràn o mo dáràn o. mabu mabu mabu mabu bọ̀ má bọ̀ eh? má bọ̀. Ṣé kí lè? Kọ́ tí mo rí rèé o. Ṣé ṣáà rí bí mi? Ṣé bí yàrá ọ̀gá ṣe rí rèé? Ah, ah. ah. Kí ni wọ́n ń ṣe níbi? Kí ló ń ṣe àwọn méjèèjì? Yé mi náà o. Kò yé mi náà o mo ṣàdúrà tọ́nu ilé ni mo ní kí n lọ mú mi kitchen ariwo àti mo gbọ́ ni mo ní kí n sáré wá pútẹ òbọ̀ ń jà ní ìgbà tí máa wọlé nǹkan tí mo bá rè o. Ah, àṣírí tú àṣẹ wọn ń lògo wa látọjọ́ yìí ṣé o pé àwọn méjèèjì red candle tọ̀tàn yìí wọ́n fi ń kógo lógo wa. Ah, ah. bíi ti báwo. ṣé kò yẹ pé àdúrà tí wọ́n gbà lórí ẹni ọlọ́run ti gbà wọ́n rò jẹ́ káṣírí tù basbaf kiri wọ́n pè back to sender sórí gbogbo òkú èmi àti ẹ tí wọ́n ń lò èmi lọ́lọ́run tú wa sílẹ̀. bondage ra wa látọjọ́ yìí èsì wa la ọkọ̀ ọmọ bẹ́ẹ̀ ni bọ́lọ̀ ń lé sá bẹ́ẹ̀ ni bọ́lọ̀ ń lé sá lẹ́mi tó jẹ́ pé one twenty lẹ̀ ń san fún mi mi ò yàtọ̀ sẹ́ni tó ń gba twenty thousand ọ̀rẹ́ mi tó ń gba twenty thousand gan ó tún ó ń rí tajẹ́ ṣe mo ṣáà ná gbogbo oúnjẹ mo kàn ń waste ẹ̀ ní ní òun ah èsì wàhálà èsì wàhálà ibo ni ibo ni save ọ̀gá wa. ọmọ ìyá méjì lẹ́ẹ̀kan ṣoṣo. ṣé kàn ń ṣe ẹni wọ́n ṣì ń pitì ẹni tó ń lò wọ ẹ̀ orí ẹ̀ kò pè ìbáàjọ́ ọmọ ìyá mẹ́fà lẹ́ẹ̀kan ṣoṣo ibo ni save ọ̀gá wa. kí ló fẹ́ lọ ṣe. kí ni mo fẹ́ lọ ṣe mo fẹ́ mú inú owó mi ni owó tí wọ́n owó wo ẹ jimá eh, ṣé wọ́n mọ̀ pé gomi ni wọ́n ń lò ní. Ah, mi ìbẹ lọ́wọ́ sí gbogbo nǹkan tó ń ṣe yìí o eh, ẹrú ti ẹ bẹ bí cctv camera ti ẹ ti ẹ wà á nulẹ̀. ní pàpọ̀ dáná kí ló pe cctv camera. àjọ ah, fi fìlà bojú gbà yẹn. má wọrí má wọrí kò ní dáa fọ́gà. inú máa jìn o. wọn kò wọ́n síbí o. ọ̀gá olówó. inú máa jìn o. <laughs> aṣọ gantap lára glory mi ni èsì wàhálà má ò rí ká ní orí ibi tí atm wà wà ní àkàṣà òtún lálẹ́ òtún èsì wàhálà ṣùgbọ́n mo mọ̀ pé lágbára ọlọ́run ẹlẹ́dàá mi kò ní gbàgbà fún yín ẹ̀ ní kúre o ẹ̀ ní kúre o ẹ̀ méjèèjì ẹ̀ ní kúre o ẹ̀ ní bọ́lọ́run lé o lágbára ọ̀yà mi tó láyé ẹ̀ ní bọ́lọ́run lé ṣì jẹ́ rẹ̀. Ah! àgbẹ̀ o ẹsẹ̀ fàgbẹ̀ kò ṣe dà. ṣàánú mi ẹlẹ́dàá mi máa ṣàánú mi màríwé lé ìrí ọmọ méjì lẹ́ẹ̀kan ṣoṣo. ẹ má gẹ tara yín wọpọ Ọlọ́run máa gbàkóso. Ah, màríwé lé ìrí ni ọmọ méjì lẹ́ẹ̀kan ṣoṣo. Ah! Ah! Um, dókítà kí ni update. òun náà ni mò ń sọ sá um, ọmọbìnrin yẹn ti ń improve the treatment. ṣe ìdúpẹ́ nǹkan eh, eh, Pius nǹkan. so but. ẹ wo dókítà ewo tún ni bọ̀ sínú ilé tẹ̀ ń sọ yìí ẹ má dẹ́rù bà wá ìròyìn ayọ̀ tẹ́ kọ́kọ́ mú àyìn kẹ́ kó continue ẹ jọ. well actually condition Mr. Pius ó critical gan hey. uh, but kò sí problem láti place one life support system. Eh? life support hey, mo dáràn. Mm. brain stem dent náà ni. Ah. brain stem dent. Yes. Ah. so nǹkan tá a máa ṣe ń sìn ni pé àwa ò lè dá fún yín ní result yẹn bíbáyìí wọ́n láti invite àwọn specialist wa kó wọ́n examine wọn. so nǹkan tí àwọn yẹn bá rí kò sí problem mọ́ mi nǹkan tí àwọn yẹn bá rí ló máa fún àwa náà nírú nǹkan tí a máa ṣe. Hmm. kò sí problem life support wọ́n ṣẹ̀ṣẹ̀ tún invite specialist. no no mummy ó máa padà wá definitely it's gonna be fun it's gonna be fun mo lójọ́ gàtẹ́ òjọ́ gàtẹ́ ó fẹsẹ̀ méjèèjì kọ́ra wọn. dun dun dun dun dun dun dun dun dun ah ìgbà àkọ́kọ́ bóyá bẹ́ńsà ni kí n kọ́ ta ni àbí ah mo sì pe nọ́mbà wèrè <laughs> ah. kí ni mo wò keyboard and mouse ni. bàtà ọ̀gá pẹ̀lú aṣọ ọ̀gá. ẹ sẹ́kọ̀ fìtì mi bàtà ọ̀gá pẹ̀lú aṣọ ọ̀gá ìwọ náà máa wọlé ayé yìí tó ń sọ òní bàtà ọ̀gá pẹ̀lú aṣọ ọ̀gá bàtà yìí mọ́mọ́jọ́ wọn rà two hundred and fifty thousand naira ni wọ́n ra bàtà yìí wọ́n rẹ̀ wù three fifty wọ́n á fẹ́ mi níbi wọ́n ti rí lójú mi kójú mi pọ́n wọ́n ní kójú mi pọ́n kókókó wọ́n á fẹ́ mi three fifty wọ́n á fẹ́ mi fifty thousand naira ẹnu fifty thousand ti seven hundred gbọ́n fẹ́ ra sọ mọ̀ ṣe kú mọ́kó kò sì sí ní tí ó ṣẹlẹ̀ kí ló ti rí màá rí wọlé ilé egungun pọ̀ lẹ́yìn èmi sórí mọ́tò méjèèjì àtẹlé èmi mo ní nǹkan mi ah. uh-uh. ọlọ́run bóò ni n bolo wa lọ. Ah, èmi padà sílùú wa ni o. ọ̀hún <laughs> padà sílùú yín mi bí wọ́n ní ẹyẹ ilé ìbò nílé jẹ́ kó nílé mu kọ́dọ̀ ọjọ́ kúkó yẹrí ó yẹ kó o dúró èmi ò kí ń ṣẹyẹ lé o èmi ni mo mọ nǹkan tójú mi rinnu lé ìta ni wọ́n wà náà. ẹ kí lójú rẹ rí ṣé bó tiẹ̀ wá lọ sálẹ̀ ló wà lọ lù yín. ìgbà tó bá wù mí mo lè lọ kí má padà kí má gbọ́dọ̀ sùn báyìí orí mi máa dìde ni orí yẹn tó ti fẹ́ máa dìde láti ọwọ́ wájú. ẹ lè ṣe ọmọ ti kó tó ní kó àwọn ah! ọ̀tá ọ̀nà àti kó tó ní kó ọmọ wèrè o ti ẹsẹ̀ tó bá rí ti máa nìkú a demand yòókù rárá àsìkò tó one point seven. demand yẹn. wọ́n ní bàgà ti kú tọ́ báyìí wíì ọwọ́ demand lọ gà kú sí ọmọ ọlọ́mọ wọ́n ló tiẹ̀ ti kọ́ bíkírì <laughs> wọ́n ló ra pa ni. èmi ò kí ń ṣe demand o bí mo ṣe wà yìí mo ò lè mú nǹkan oníkan mọ́ ti tèmi demand yẹn kò ń ṣe kò ń ṣe mi kí ni mo fẹ́ mú mi mú nǹkan kan. Ah, <laughs> mo jẹ́rìí rẹ̀ sọ wa máa lọ báyìí ni ah, ọlọ́mọ ṣe tèmi níyà sọ́ọ́rí bí ń ṣe wà yìí sọ́ọ́rí bí ń ṣe dúró yìí mọ́tò méjèèjì ẹ́ èmi mo ní èmi lọ́lọ́run jogún rẹ̀ fún. sọ̀rí lè sọ̀rí lè bó ṣe wà ẹ́ sọ̀rí báwọn ń pe Jẹ́ríkò Ìkòròdú ní tàṣí torí àwọn ẹgbẹ́ ìsìn Ìkòròdú wọn láìkí mọ́tò tó pọ́ǹfù gan sọ wá rí eléyìí pẹ́sọ́nà <laughs> tèmi gangan ni èmi èyí sì tí ìṣètò ẹ̀ tí ì sì wọ́ o ń wọlé gbogbo ohun tọ́wọ́ mi bá lè kú kíkó ni ọ̀dẹ̀ wọnú lẹ́lẹ́kọ̀ọ́ lọ jí nǹkan tó bá jí jọ. ta ni kó wọnú lé kó jí nǹkan mo mo mú nǹkan oníkan mọ́ ti tèmi o ìwọ ló mọ. ṣé pé ọkọ nǹkan kan báyìí ọkọ nǹkan kan báyìí bó o ṣe gbọ́n tẹ́ náà ló gbọ̀n sí gbọ̀ngbọ̀sù ètí ká mú gún àwọn eléyìí wọ́n ń gbìn bọ́ọ̀lù ọba àdìdì ìdí ọ. gbàgbé bó ṣe ṣẹlẹ̀ oògùn ọ̀gá ò lè mẹ́mi isaac wa ló lò ẹ̀tọ́ mi mò ń gbà bẹ́ẹ̀ bá ṣe wèrèwèrè ó ṣe ọ̀gá kẹ́ẹ̀bì kẹ́ẹ̀bù gidi ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ èmi àwọn ẹlẹ́màkú ẹ̀yìn ló pa wà gọ̀ọ́ ẹ máa ná ten ten million ẹ kìíní kẹ ẹ wà máa fẹ́ mi ní hundred thousand two hundred thousand owó kìíní. bẹ́ẹ̀ bá kú gan tẹ́lẹ̀ èmi gan ti fẹ́ parí tẹ́lẹ̀ ẹni parí síwájú mi gan ó kàn jàwọ́ ni ọ̀sìn jẹ́ ṣe bẹ́ẹ̀ bá ṣe wèrèwèrè ó ṣe mo ní ọdún lé gbogbo tí màá ní níyì inú fẹ́ fa bẹ́ẹ̀ sì ni inú fẹ́ sí èrè mo lọ kó tó kó gbogbo aṣọ yí pátá àwọ̀pá ìdí òrò àwọ̀ mi máa fi ṣe pààrọ̀ ẹ̀ sí èrè ọ̀gá gbọ́wùyìn káfẹ́fẹ́ yín fẹ́ gbígbóná kọfẹ tútù ẹ ń bá parí lẹ́yìn lọ padà ta ló mọ̀ sá gbogbo nǹkan níbo máa tọ̀ méjèèjì títà àbí tí ń fẹ́ ta mo rò pé tí ń fẹ́ ta ọ̀gá ẹ máa gbọ́ mi dẹ́ wà lọ́mọ kí ló fẹ́ forí mi fa abẹ́rẹ́ sí ni. eré kí la ń sá nílé ayé òṣì yìí. àkú àkútọ́jú. Ah, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àbúrò Mr. Pius wọ́n ti response treatment dáadáa. Hmm, bẹ́ẹ̀ ni a ti mọ̀ yẹn ẹ ti sọ yẹn fún wa wa náà ti fojú rẹ̀ Ọlọ́run ti gbàdúrà mi lórí yẹn èyí ti Pius yìí gangan wọ́n ní a fẹ́ mọ̀ báyìí at least ẹ ṣáà ti sọ fún wa yípa àwọn specialist ti wá kí ni result táwọn yẹn mú jáde. kí ni condition Pius. nígbà tí àwọn specialist wa wọ́n ti ṣe examinations wọ́n dẹ̀ ti fún wa hmm, result mhm. so wọ́n á jẹ́ kó yé wa pé Condition Mr. Pius, 80-20. Eh? 80-20. Eh, doctor, it will look positive, It will look negative. <laughs> Uh -huh. Is it 80 or 20? Uh -huh. Um, actually, negative and 80. Eh? 20 and the positive. But mommy kò kò tán kò tẹ́ bá jaya sí. Eh? Eh bẹ́ẹ̀ ni. Ọlọ́run máa ń ṣe gbà mí náà. Ah! So eh ní láti ah! ẹ má jaya mọ́. Ọlọ́run. Ele dambo ọlọ́run olúwa o mo mà bá mi sọ pé màá fọwọ́ mi gbọ́mọ sí mi mà bẹ́ẹ̀ dámájẹ̀mú ò bá mi dámájẹ̀mú ẹ̀rú ẹ̀ pé màá tún láyé mo kọ̀ láti sin ọmọ mi mo kọ̀ mo kọ̀ mo kọ̀ mo kọ̀ mo kọ̀ ah eighteen twenty ah ẹ ẹ ó dáa mo ti ń tẹ sọ ó ti yé mi ṣebí wọ́n mọ̀ pé kò sí tọ́lọ́run ò lè ṣe ṣe bó mọ̀ bẹ́ẹ̀ ọlọ́run tí mò ń sìn kò sí tí ò lè ṣe ó dá mi lójú bẹ́ẹ̀ mo ti gbọ́ ti yín o ẹ ṣé dókítà ẹ ṣé o ẹ ṣé o. eighty twenty eighty twenty. ọ̀nkú ẹ fọkàn balẹ̀ kẹ̀lẹ̀ bá mọ́mi náà sọ̀rọ̀ kó fọkàn balẹ̀ kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀ àti rẹ́ni tó ń gbé wá bid tó padà tó padà spring up tó tó tó padà gain life ẹ padà. dókítà abiyamọ wo ló máa gbọ́ wípé twenty ní positive tínú ẹ̀ máa dùn tí ò ní ah olùwà olùwà. ìyá Pius ó yóò gbọ́ nǹkan tí mò ń sọ nígbà tó jẹ́ pé àwọn consultant méjì àwọn specialist wọ́n ti wá wọ́n jẹ́ ká mọ̀ wípé eighty percent ni pé Pius máa kú twenty percent ni pé ó máa survive tí dókítọ̀ wa náà lè ti confam fún wa ni mo ṣe ń sọ wípé èmi fẹ́ dá lábàá jẹ́ ká fa life support yẹn lọ kí Páyọ̀sí lọ sẹ́mi ìnira yẹn pọ̀ o okay now wòye tá a ti ná Páyọ̀sí kò jẹ́ ká rí ibi tí ilé owó ẹ̀ wà ó tilẹ̀kùn mọ́ ó fi kọ́kọ́rọ́ pamọ́ àwa là ń yáwó kiri yàrá díẹ̀ ẹ ò sì jẹ́ ká fàyọ lẹ́ẹ̀kan náà kó lọ sinmi. kí lẹ sọ yẹn. ó gbọ́ mi kílẹ̀ nìyẹn kí wọ́n pa ọmọ mi. mi ní kọ́ pa o kí wọ́n yọ life support. ẹ ṣé wò ó rí pé ìrora yẹn pọ̀ kó má lọ sí mi nì. ẹ wò ó sà èmi ò gbà o kí wọ́n má yọ kí wọ́n má yọ kó má yọ kó má yọ kó ṣàbá mi fi sílẹ̀ bẹ́ẹ̀. màmí má gbà o ẹ bá jẹ kó yẹ má jẹ kí n kó màmí má jẹ kí n kó ẹjọ ṣàánú mi o. ká máa wéṣì owó. ẹ wo ọ̀rọ̀ wéṣì kọ́ ọ̀rọ̀ wéṣì kọ́ káyọ̀sọ̀ fowó lẹ. owó wo ni òbí sílẹ̀ èmi á sọ̀ọ̀sì fowó máa wá owó. ẹ ẹ dẹ̀ máa lọ lè yín ìyá pius èmi ò lè máa jẹ gbèsè káàkiri torí ọ̀rọ̀ pius. ẹ ẹ nánú owó iná tẹ́lẹ̀ ẹ nánú ẹ tẹ́lẹ̀ má ẹ kàn pa ọmọ mi. ìyá pius mi ò nánú owó tẹ́lẹ̀. <laughs> ẹ nà. níjọ́ tí a ná nídìí omi tó sì bẹ́ẹ̀ èmi kọ́ mo fi six five lẹ̀. six five máa dá padà máa dá padà fún yín. èmi ò tiẹ̀ nídìí ẹ̀ tọ́rọ sọ́dún ìfẹ́ tí o kéré kò kéré màá ti ná tó eighteen thousand five hundred mi ò sọ̀rọ̀ owó ọ̀kadà mi ò sọ̀rọ̀ owó taxi mi ò sọ̀rọ̀ owó uber ṣé ó yẹ kí wọ́n máa sọ̀rọ̀ eléyìí all right by powers conferred on me gẹ́gẹ́ bí olórí ẹbí tó kù fún wọn ní bàbá mo pàṣẹ ẹ jẹ́ lọ yọ. wọn ní yọ o kó má yọ kó má yọ o ẹ wo kó jẹ́ ninety eight two chances lónìí ẹ kó bá mi fi sílẹ̀ bẹ́ẹ̀ ẹ kó fi sílẹ̀. àpàní ẹ ká wé tí owó ká wé tí owó ẹ má lọ mami mami mo lówó mo lówó lákàntì ATM password mi is eight eight eight eight eight. àyà lárọ wà pẹ́ lárọ. lówó ló ṣàánú mi. mo lówó bank ẹ má gbà ẹ má gbà ọ má mi ẹ má gbà ọ. ẹja ńlá lọ lálẹ́ wo bẹ́ẹ̀ náà ni mo ṣe wá o kò sí àtọ̀ kankan in fact òun gan mọ̀ bóyá ayé lòun wà bọ́ wà àánú ìyá oníyà yẹn tiẹ̀ ló ń ṣe mí àbí abiyamọ owó ló máa máa wo ọmọ ẹ̀ lórí bẹ́ẹ̀dì níbẹ̀ yẹn tínú ẹ̀ máa dùn. èmi àti náà lájọ wá síbí ó wà pẹ̀lú dókítà. ọ̀rọ̀ ah. ẹ̀dẹ̀ ìyá Pius so ṣe bí Pius ṣe máa kó láàrin wa nìyẹn Be Pius ṣe máa filẹ̀ búra bí aṣọ nìyẹn just like that o ti àwọn ọmọ tó ń dùn mí jù ń bẹ̀ ni pé Pius wá kú láì fọmọ sáyé. kí ló dé dókítà sọ pé Pius ti kú. Ah! dérè mi èwo ló tún ń sọ yìí o dẹ̀ ń sọ bí ẹni pé o mọ̀ pé Pius máa padà kú ṣé ó dìgbà tán bá bẹ̀rẹ̀ sí ní sọ officially ni of course èmi àti ẹ mọ̀ pé eh, life support system ló ń lò so wọ́n ti sọ fún wa pé eighty to twenty percent chances of survival ni yes àwọn gangan fúnra wọn mọ̀ pé pius ti kú wọ́n kàn ń lo delay tactics láti lè máa extort owó lọ́wọ́ wa ni ìgbà wo lówó wa ni tán táwọn family máa decide pé ẹ yọ life support system yẹn tó bá ti yọ kí ló kù ó ti kú officially nìyẹn náà. ilé kálọ́mọ ekere kan ló sọ̀rọ̀ tó sọ máa dìgbàjú lu ni kí ló rí máa ronú rokúro tí ẹ ṣe jẹ́ kí dókítà ṣì sọ ná ó ràn náà nígbà tó ṣe pé bóyá bòbó iṣẹ́ wa tẹ́lẹ̀ ẹlẹ́rọ ara ni gbogbo wa náà. àwọn òótọ́ ọ̀rọ̀ tẹ́yìn èèyàn kì í fẹ́ gbà nìyẹn irun tó máa padà ṣẹlẹ̀ gbogbo èmi gbogbo àná láti mọ̀. jẹ́ kó jáde lẹ́nu dókítọ̀ ṣé dókítọ̀ ni wọ́n. ó dà èmi kàn ń rò wípé bóyá kó lè yà káyé waste owó ni because fayos tèmi fi sílẹ̀ lórí bẹ́ẹ̀dì yẹn kò sẹ́mi lára ẹ̀ mọ́ wọ́n kàn ń gbowó lọ́wọ́ wa ni. ṣé wọ ni dókítọ̀ àbí ìwọ ọjọ́ lọ́hùn-ún má máa sọ orúkọ tó sọ yẹn mọ́ ó wrong. Yeah? àánú ìyá oníyà ìtì ẹ̀ ló ń ṣe mí abiyamọ. àánú wọn padà ṣe. máa ṣe máa try láti máa yọjú síbi ìbàyẹ̀ kó tó di pé mo travel. ah mo travel gbọ́dọ̀ lọ. oh my bad wọ́n fún mi ní visa lẹ́nìí. Yeah. oh visa ẹ ti jáde. ó ti jáde. congratulations. thank you. ó lágbára o so ìwọ nìkan ló máa travel by? no èmi àtàwọn fámìlì mi la jẹun lọ so o sì dúró lórí pé relocate náà. ah mo ti kó n lè mo ti kó n lè. rírẹ̀ mi Fáyọ̀sì ń gba ọ̀run lọ ìwọ ń gba UK lọ ẹ wá fẹ́ fèmí nìkan síbí èmi náà máa wá nǹkan ṣe sọ́ra ara mi o yes that's the fact. ẹja ńlá lọ lálẹ́ odò iná tán lẹ́yìn àásùn ẹni bá máa ró kó bá mi ṣe dárò aró ẹni bá kó bá mi ṣe dárò ẹni bá kó bá mi ṣe dárò. Um, packing. <coughs> What about the other lady tó wà unconscious, Abu? What's in response to treatment? She's coming back. Okay, I think I need to visit her ward. Okay. mọ́ pọ́ǹkì mi alààyè ni mí mi ò tí ì kú ẹ má pààkì mi alààyè ni mí ẹ má ṣe bẹ́ẹ̀ dókítà dókítà alààyè ni mí mi ò tí ì kú. nurse nurse nurse nurse nurse nurse ẹ má yọ ẹ má yọ ẹ má yọ. ibi ò tí kò ẹjọ́ ẹjọ́ mo bẹ̀ yín dáhùn nọ́ọ̀sì ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe ẹ má ẹ má ṣe bẹ́ẹ̀. Wọ́n ń pèrò láti sinmi ní fẹ́ bí ọ̀hún tó wọ́n bí ó máa tún kú sí gbòòrò padà lọ kó solutions like in the next five days àwọn pípò yẹn gbọdọ̀ sẹ́wọ̀n nítorí pé yẹ̀pẹ̀ gbọdọ̀ tẹ̀ lára tí yẹ̀pẹ̀ bá fi lè pọ̀ ẹ́ lára ó padà sí àgọ́ ara ẹ̀ wọ́n ni. Olùkọ́ mi ti bá wọn sọ̀rọ̀ lóòótọ́ ọ̀rẹ́ báyìí ọ̀rẹ́ kò fún ìmọ̀ ọ̀rẹ́ ni wọ́n ni kò fà ní. wo kí ló tó wà náà lórí ìkan ìdí ẹ̀ ajáde tó wà ń bẹ yẹn ní ti wà lára ẹ̀ bá jáde sílẹ̀ rí ẹ̀ ajé mi ojú òde láǹfààní àti padà sílẹ̀ olùmọ̀ sọ kò tí kò kò tó ní ìlú. kò sóhun tá a mú ayé kò sóhun tá a ó mú rọrùn. ìwọ ló ń dẹ́rù bà mí òkú tó bá ti kú kì í bá láàyè wíjọ́ kí ló dé. mi ò tí kú. o ti kú Pius. mi ò tí kú. o ti kú Pius. mi ò tí kú. láti ìgbà tí wọ́n ti yọ life support ló ti ló ti kú gbogbo táwọn ọ̀rẹ́ ń sáré kiri kíta kíta kíta kíta lẹ́nìí lẹ́nìí ìgànlọ́ ẹ̀ kò sí ẹ́ ó ti kú ọ. wọ́n máa sẹ́ ẹ má jẹ́ kí wọ́n sin mi. mo ní wàá sin ẹ. ẹ o ẹ̀mí mi ṣì wà tó ń fò káàkiri ayé ẹ ti ẹ gbọ́ nǹkan tí mo torí ẹ wá báyìí. ayé kí ló fẹ́ sọ. ẹ má jẹ́ kí wọ́n sin mi. wọ́n máa sin ẹ. ẹni bó ló ti gbọ́ rí wípé èèyàn kú wọn ò sí ṣáfẹ́ sun ẹ̀jẹ̀ ni ṣáfẹ́ sí ọdẹ tẹlifíṣàn ló lè ká máa wù ẹni ṣáfẹ́ gbé e lọ sí museum ni as a matter of fact ó yẹ kó sin lónìí àwọn ọ̀rẹ́ tó ń sáré kìtàkìtà máa fẹ́ fún ẹ níbi fitting burial ọlásìdóde ṣé o ń go nígbà tó níyà ṣé a máa fi ẹ lẹ kí a máa sìn lójú yẹ kí ẹ kí ẹ máa ṣọ̀fọ̀ ni a máa sìn ẹ o ẹ jọ wọn máa sìn ẹ ó léwu o ó léwu tí ẹgbẹ́ bá kọ́ mi lára ó léwu o ó léwu ó léwu o. payọs. wọ́n lè kàn wá sí wọn ká má bu yẹ̀pẹ̀ lójú kó léwu o ó dẹ̀ tẹnumọ́ ó léwu ẹ má sì mí o ẹdú ẹdú ẹdú ṣé ẹ ṣe àkúfà ló ń sọ̀rọ̀ ń pẹ́ yìí kó má jẹ́ pé àwa tá a ti tẹ́wọ́ gbowó lọ́wọ́ ẹ̀ la máa bẹ̀rẹ̀ sí lọ ní tẹ̀lé ní tẹ̀lé ní tẹ̀lé àmọ̀dẹ̀gbàdẹ̀ ń de owó lọ́wọ́ ẹ̀ àmọ̀dẹ̀gbàdẹ̀ ń de tàbí èmi lọ́wọ́ àkàn méjèèjì náà fẹ́ fi tó èmi ló lórí ẹbí èmi ló máa kàn tó bá jẹ́ pé ẹ̀ gbọ́rọ̀ ni torí mi mo ní kó yọ life support èmi ló máa kàn ah. tó bá kú dẹ̀dẹ̀ kan ọjọ́ kan rí òye òye àfi kí n gbégbèsè àfi kí lè wà lórí awó kó máa ṣàdúrà lọ́wọ́ o tó lóru láwà. Bios, kí ló tún wá? ọtúnba gbogbo tẹ̀ ní kí n ṣe pátápátá ni mo ti ṣe ṣùgbọ́n òun fámìlì mi ò gbọ́ ó ṣe ni wọ́n ń continue pẹ̀lú preparation burial àti wọn help me. ṣó pé àwọn fámìlì tó ní agídí tó wà nínú wọn wọn ò fẹ́ jẹ́ kó o fi gbáyé mọ́ o sọ ah. pé gbogbo tó ṣẹlẹ̀ yìí sọ pé wọ́n ló fà á mo gbà mo gbà ká ní pé o ti gbà sí sàfúrà lẹ́nu ni kò ti yọ̀ǹda àbúrò ẹ̀ ṣé o mọ̀ pé òní máa jìyà tó ń jìyà káàkiri òní máa jẹ́ ètò sáré káàkiri inú afẹ́fẹ́ yìí ṣé o mọ̀ pé òní ṣe. àbúrò mi ti pọ̀ jù àbúrò mi ti pọ̀ jù. àbúrò ẹ̀ pọ̀ jù àbúrò ẹ̀ yọkan olópọ̀ mi understand ẹ̀ àbúrò ẹ̀ pọ̀ sóò yà wèrè àbò fẹ́ tún kú ni àbúrò ẹ̀ pọ̀ sóò mọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ lọ́wọ́ yìí sóò mọ̀ pé ìtàn ló máa jẹ́ nínú Sakura Kingdom nítorí kò ṣẹlẹ̀ sí ẹ̀dá alààyè kankan rí ìwọ ẹ̀ ló jẹ́ kó ṣẹlẹ̀ sí ẹ. mo jẹ bí ẹ mo bí ẹ lọ́jọ́ tí mo máa kọ́kọ́ mú ẹ wọlé mo bí ẹ mo sọ fún ẹ mo ní ṣó láyà nítorí ẹni tó bá fẹ́ jẹ èèyàn ó máa jẹ èèyàn kí ló sọ fún mi olùláyà. ti consult àwọn tí mo fẹ́ bá sọ̀rọ̀ so congratulations we are good to go. ló wá ṣe ẹ ṣe kọ́ ẹ ṣe kọ́ but ó máa máa wẹ odò ńlá odò ó máa torí bọ̀ ó máa máa wẹ odò ńlá kódà kó jẹ́ àgbà mi ńlá mo máa rọ́nà tó bá ti sọ pé mo máa mú owó jáde ń bẹ̀. ó máa máa kán lu náà iná á máa jó ẹ. mo máa insulate ara mi máa wọnú ẹ máa jáde. ní ètò túmọ̀ sí pé tí kìnìún bá ń fò tí bá ní kó tọwọ́ bẹ̀nu ẹ̀ wá tọwọ́ bọ̀. bàbá tó bá jẹ́ pé ẹnu kìnìún yẹn kankan làwọn èèyàn ti mú owó jáde màá ti orí mi wọ̀ màá rí tó wà máa mú jáde bẹ́ẹ̀ no problem. yes sir ìyá ti jẹ mí gan-an ti jẹ ìyá èmi àti ìyá three five and six àjọ ń rìn àdínàdín ni tó bá rí mi wọ́n rí àtọ́ bá rí ìyá wọ́n rí mi ẹ wo mo fẹ́ lówó mi ò fẹ́ wà ókè gbogbo tẹ́ ẹ bá ṣe tẹ́ ẹ fi wà ókè báyìí bí kémi náà ṣe kémi náà wà right jọ. I can see you're ready to do anything to get money. Ah. Yes, sir. Ẹ̀yẹ kan try mi wò. Èrè ọmọdé máa kọ́ kódà kó jẹ́rí arúgbó mo máa ṣe kó jẹ́rí ọ̀dọ́ màá bá wọn dán wò. fi ọwọ́ òsì bá orí ẹ̀ orí ilé. padà to fast you díẹ̀díẹ̀ kó lè bọ̀rọ̀ ọmọ orí ẹ̀ díẹ̀díẹ̀ kó lè rọ̀ ọmọ ẹlẹ́dàá ẹ̀. oró orógbó ló wà nínú ẹ̀ àmọ́ orógbó lásán kọ́ wàá jẹ́ kan wàá fìkan sí abẹ́ ìrọ̀rí ẹ̀ ohun tó bá rí wàá sọ fún mi fi ọwọ́ òsì fi kó méjèèjì àyágbàntakàlà. àyágbàntoriro. àyágbàntakàlà. àyágbàntoriro. àyágbàntakàlà. àyágbàntoriro. àyágbàntakàlà. àyágbàntoriro. àyágbàntakàlà. àyágbàntoriro. àyágbàntakàlà. àyágbàntoriro àyágbàntakàlà. àyágbàntoriro. àyágbàntakàlà. àyágbàntoriro. onílé apá ọ̀tún o. Mm nílé apá òsì ẹ rọ̀ wá ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kí ẹ gbọ́ mi láti òní lọ pius ó ti dọmọ awo pius ó ti dọmọ àgbà. ajé olókun ẹgbẹ́rẹ́ olókun wá kẹwàá gbélé lọ́wọ́. ajé ọlọ́sà ẹgbẹ́rẹ́ ọlọ́sà wá kẹ́ ẹ wá kó o lé e lọ́wọ́ o. ire gbogbo ire gbogbo kàṣà wá ọbọ. ire gbogbo. pius láti òní lọ òde ẹni ńlá òde ẹni iyì. àṣẹ àṣẹ. òde ẹni ọ̀rọ̀. àṣẹ. owó bẹ̀rẹ̀ sí wọ́ ọ wá o. àṣẹ. àṣẹ kí rẹ bẹ̀rẹ̀ sí kàn ó dé ẹni àpọ́nlé gbogbo èrò ọkàn ẹni dáadáa bẹ̀rẹ̀ sí bọ́ sí ó dé ẹni àpéwò ní ti dáadáa ó ṣe bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ lágbára òrìṣà jọ ni jí ṣòṣà wa bẹ́ẹ̀ ló máa rí o orí ajé ajé lórí ẹ̀ orí owó. tó ń ṣe fún mi jọ́rọ̀ mọ́ mi lórí o jọ́rọ̀ mọ́ ẹlẹ́dàá mi o kájí wà mí rí o kájí fílẹ̀ mi ṣe pípé o kí ló àánú gbà o. Hmm. Ta ni Ta ló wà ń bẹ́ẹ̀ ta ni? Ta ẹ? Ta lẹ́rù? tani. Ah, ẹ̀rù ń bà mí mo bá wọlé nínú mi ghana moscow wọ́n dẹ̀ lóde pẹ̀lú wọ́ ọkùnrin méjì ni owó yẹn ò ṣe pé lọ bank mhm. wọn á bí pé kí iṣẹ́ wo ni wọ́n ṣe ẹlẹ́ẹ̀kejì ẹ̀rù ń bà mí àti gbówó yẹn sínú ilé mi tẹ́lẹ̀ náà owó tó ń dẹ̀rù bùṣí ni. ó máa ná kí ni mo wí <laughs> ó máa ná gbà mí ìwọ ló ní kékeré lórí ẹ wọ́n máa gbé iṣẹ́ fún ẹ iṣẹ́ tó mọ̀ ń pa ẹ wọ́n á tún sọ ìlọ́po mẹ́ta fún ẹ tí àwọn tó mọ̀ ń pa ẹ máa gbà ìwọ òde mọ́ pẹ̀ rárá wọn á tún sọ fún èmi ni mo sọ bẹ́ẹ̀ wàá rí owó ẹ̀rù àbáyé wọ́n ti wà lóru mọ́ títítítítí ọlọ́pọ̀ kẹ́mẹ́ tí mo ti wáyé ogun tí ìgbéyàwó abẹ́lú pátá ni màmá ṣe mi ò ní kó bẹ́ẹ̀ forever. àṣẹ <laughs> mo dárò lè lọ welcome to the family. <laughs> thank you. welcome to the family mo lè rí ẹ̀ṣẹ̀ o mo lè rí ẹ̀ṣẹ̀ o ló yà sẹ́gbẹ́. ó dájú ló sọ fún mi ó ní kò sùn tó wù kó ṣẹlẹ̀ ó ní kó máa bọ̀ lókè onílẹ̀ ní ẹ oníwàdúró gbà. àwa sọ ò sọ fún ìmísìn o láburú ẹ pọ̀ ó pọ̀ sáyà àbò pọ̀ sẹ́yìn àbò ẹ̀yìn kankan ló sọ púpọ̀ orí ẹ ti yí nínú ipò òkú tó wà ìwọ ń gbádùn tiẹ̀ sàn ìwọ ló wùwọ òṣìẹ tó fi ń jìyà kiri tí bá sọ tọ̀dọ̀ mi fún ẹ̀kọ́ ọmọ mi kan ṣoṣo tí mo bí tó mọ̀ tó ń jẹ́ gold yẹn tó bá pé twenty seven ló máa kú ọjọ́ kẹta tó bá kú nìyẹn máa kú tẹ̀lé èmi ṣe wáyé ìṣòro wà nù ayé tèmi àmọ́ wọ̀ wọ́n dìde sọ fún ẹ wípé tó o bá ti rì ní oògùn owó ẹ̀ yìí tán tó fẹ́ rì ní òyì tó o bá ti rì ní òwò ẹ̀ tán o láǹfààní àti márì tó o bá dẹ̀ márì ìwọ yìí láǹfààní àti bímọ tó pọ̀ èmi ò lè bímọ mọ́ ọmọ máa kú ìyàwó máa kú èmi ò ní nǹkan kan mọ́ láyé nítorí pé àtọ̀ mi tó ń dọmọ òun ni mo fi dé oṣó lẹ̀ ládé. wọ́n ní kò fọ kókó fàbúrú ẹ̀ lẹ̀ àbúrú ẹ̀ lásán lásán ó sọ pé àbúrú ẹ̀ pọ̀. àtọ́ba nítorí owó òun á fẹ́ ayé lásán lásán sacrifice ìyàwó àti ọmọ. eyín òṣì tó ń wà lù yẹn o ò tètè lọ wá solution sí kó o lè padà sáàyè o wà nínú ipò òkú o ti kú o ìwọ òkú òun wàásù òkú wàásù Abi. mo regret pé mo never join yìí mo regret pé mo ṣe ẹgbẹ́ yìí Pius sọ pé ó ṣe mistake ni sọ pé ó sọ bẹ́ẹ̀ mọ́ Pius wọ́n sọ fún ẹ̀mí wípé ìwọ regret kò tó yẹn gbé so gbogbo effort mi gbogbo ìgbìyànjú mi láti jẹ́ kó wà nínú ẹgbẹ́ yẹn kó lè di nǹkan tó di lẹ́nìí ó sọ fún mi pé waste àbí kò sí bó ṣe lè wù kórí wọ́n máa sin kò sí tó wù kórí yẹ̀pẹ̀ máa kàn ẹ́ lára ó ní padà sínú ayé tá a wà ẹ̀bọ́n èmi ni mo sọ bẹ́ẹ̀ gbogbo ìgbìyànjú lèmi náà máa lò láti máa jẹ́ kó padà sáyé mọ́ kúrò nínú yàrá mi kúrò níwájú mi wọ́n máa sin ẹ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀ jáde kúrò. mo ṣíra ni wo ló bá mi sọ borí ẹ̀ ti dàrú ìjọ tí bá tún padà rí ẹ tó bá tún wá sọ́dọ̀ mi wàá rí nǹkan tí màá fojú ẹ rí ìwọ regret ó ṣẹlẹ̀ regret ń sìn yàbí ládùúgbò gbogbo tó ti ní ládùúgbò gbogbo tó ti jẹ́ ó jẹ́ ọmọ òun gbádùn orí ẹ̀ ò pé orí ẹ̀ kò pé what is it. Dad, I don't seem to understand what is happening in this house anymore ta lè ń bá sọ̀rọ̀ lóòótọ́ mi ò gbọ́n nǹkan tẹ̀ sọ bó gbogbo demonstration ni gbogbo reaction ni mò ń rí. orí ìyá ẹ dàrú orí ìyá ẹ wọn ló dàrú get out get out get out get out bàbá bàbá yìí come come come come bàbá yìí bàbá yìí bàbá yìí bàbá yìí jàdí sẹ́lẹ̀ má. ìmúlẹ̀ mọ́fọ́ ni ayé ìmùlẹ̀ mo fò ní mo fẹ́ dógún mo fẹ́ dọ́gbọ̀n ilé ayé yìí ló mọ̀ àyà fún ni lẹ́rọ̀ sí o wọ́n fi gbòdìndì ọmọ lọ ẹni kò síbi táwọn rẹ̀ táwọn ní ìrọ́kọ̀ débẹ̀ kò síbi tá ń lọ táwa kò ní lè débẹ̀ sùúrù tó lọ́jọ́ rìn iye ayé ayé ayé tí ó sì kankan níbẹ̀ eré kí là ń sá nílé ayé oṣù yìí ayé tí ń fún nílẹ̀ di ẹ̀sìn fìgbòdìndì ọmọ lọ́wọ́ ẹni èrè kan ò sí èrè kan ò sí ẹni jèrè ayé tó sẹ̀mí rẹ̀ lọ́wọ́. kò sí nǹkan tí gbogbo ilé yìí lè ṣe láì ṣe pé fourteen days ó pé. Okay àmọ̀ràn tèmi lè gbẹ́ ni pé tó o bá mọ̀nà tó lè tọ̀ tí àwọn ẹbí òfin ní gbókú ẹ sínú kòtò torí tó bá ti gbé sínú kòtò tí yẹ̀pẹ̀ kún ẹ lára o ò lè padà sáyé mọ́ o èèyàn jẹ́ ìyẹn jẹ́ pé dájúdájú dèwúrẹ́ jẹlẹ́jẹlẹ́ ó da àgùntàn jẹ́mọ̀jẹ́mọ̀ ó da láàmù tí ń rìn kiri lẹ́gbẹ̀ẹ́ ògiri nìyẹn. bẹ́ẹ̀ni ẹ ṣàárọ mi ẹ help me. mo ṣì kéré mi ò tí ì jáyé ẹ má jẹ́ kí n kú báyìí ẹ ṣàánú mi ẹ wò ẹ wò ẹ wò ẹ wò ẹ wò mo ṣetán láti fi àbúrò mi sílẹ̀. o ti ṣetán láti fi àbúrò ẹ lẹ̀ good. ìyẹn máa dà. wo wo wo ìgbà yìí làárọ̀ ẹ̀ èyí tó sọ yẹn èmi ò lè sọ bóyá ó sì wúlò mọ́ o. because ẹnìkan ṣoṣo tó lè ní solution sí problem ẹ òun ló lórí as you can see it's not around so bóyá kò mọ bó ṣe máa rí tó máa lè báyìí rí solution sọ̀rọ̀ ara ẹ̀. òun ráyè ẹ lóde báyìí ẹni ta ni kò ṣe tó tó léwò làbùrọ̀ tó ṣe tó tòótó. ẹ wò kíní kan sọ sí mi lọ́kàn o ó ṣeé ṣe kárùn ọmọ yẹn náà lọ́wọ́ ọmọ wa ní ẹ wo èmi rò nǹkankan o n tẹ̀mí rò ní pé ọjọ́kọ́jọ́ tá a bá gbọ́ pé wọ́n fẹ́ gbé ọmọ yìí lọ sí tẹ́ a lè ràn lọ́wọ́ tí gbogbo wa bá parapọ̀ tá a bá lọ disturb wọn kọ́. ọ̀rọ̀ ni àmọ́ mi wò kó mọ̀ wá lọ di ọ̀rọ̀ tọlọ́pàá o. àṣàna dáwọn. bá gẹ́gẹ́ bí iṣẹ́ tí ẹ gbé fún wa àwa ti ṣe é sì ara lórí ẹ̀. good nígbà tá a ṣe nǹkan àrí lágbára díẹ̀ o. àkúfà ló padà kú sí káì káì káì ẹjọ́ ta ló máa ṣíwájú mi wá àkúfà ló padà kú sí n tà ń sáré kó má ṣẹlẹ̀ náà ló padà ṣẹlẹ̀ yìí. ẹ yìí jẹ́ kí n bọ́rọ̀ mi délẹ̀. ẹ ló lágbára ṣé ìṣe mi ló máa kàn. kò sọ̀rọ̀ àkúfà ń bẹ̀ rárá. thank you sir. ṣé ẹ rí ọmọ yín tá à ń sọ yìí ẹnì kankan ò ṣe rárá. ó ń ṣe é kódà ikú tẹ ẹ sọ pé ó ti kú ìgan kò ikú. a ah, ó ti kú sá ẹ sá ó ti kú ó ti kú sá wọn ló ti kú dókítà ti yọ life support wọn dẹ ti confam pé ó ti kú kódà a ti gbókú ẹ kó lọ hospital. bàbá sá ṣé ẹ máa bọ́ lọ jiyàn ni. n tí mo rí ni mo ń sọ. kò ì tí ì kú ah, mo fi ń da yín lójú. ṣé ẹ rí ọ̀rọ̀ ọmọ yín ó dàbí kéèyàn lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ ẹgbẹ́ tá a wá ń sọ yìí ara tí à ń pè ní ìsánù tèmi àti ìjọ ń lò yìí tí ó ń jẹ́ èèyàn tí ẹ mọ̀ yìí pé èèyàn ní èèyàn ni mí kìí sára èèyàn yìí ni wọ́n máa ń gbé lọ wọ́n ó bọ́ àgọ̀ yìí lẹ̀ tí à ń pè ní èèyàn wọ́n ó bọ́ sílẹ̀ kí wọ́n tó lọ pàdé. wọ́n á gbé bọ́dì sílẹ̀ wọ́n á wá lọ táyọ̀ ah, pọ̀ lọ́kùnrin. bàbá ṣe wá rí àgọ́ yìí níbi tí wọ́n bá gbé sí ẹni tí kì í bá ṣara wọn ò gbọdọ̀ fojú rí débi pé yóò fọwọ́ kàn ẹni tó bá dọ́rù rẹ̀ wò nǹkan ṣe. èyí òun ló fà á nígbà tí àbúrò rẹ̀ fojú rí ló jẹ́ kí n tó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀. mo fi ń da yín lójú wípé lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí àwọn ẹgbẹ́ tó darapọ̀ mọ́ yìí wọ́n fẹ́ gba ẹ̀mí rẹ̀ padà wá. ó pè wá sá tí ó bá ti kó pè wá. Ah kì í ṣe fáǹfààní ti yín nítorí tara wọn ni torí pé tó bá ṣe bẹ́ẹ̀ lọ nǹkan ó ṣà wọn ṣùgbọ́n tó bá rí ìgbà padà ẹ̀yin nìkan ó ṣe tó rárákùnrin yìí kò ní í jára ayé kò ní í jẹ́rọ ọ̀run kò ní í wúlò fúnra ẹ̀ níbi yóò wúlò fún yàn. ẹ kí ni àwọn fẹ́ ṣe báyìí. alukurani láti gbé padà á fi ọ̀rọ̀ ọlọ́run pé padà wá ní. ẹ lè ṣe. ṣùgbọ́n tí wọn báyìí tí ì sin ni o tí wọn ti ìbùjẹ pẹ̀sẹ̀ lára. wọn sì lè sin nísàjú mélòó mélòó kò tí ì gbé ni o àwọn èèyàn máa dìgẹ́ ẹ mọ̀ pé wèrè wà ní ayé yìí wọ́n á mú fóònù dání báyìí wọ́n á máa wò ó lè ní sálẹ̀ ló fi sí ṣé irú àsìkò tó yẹ fún fóònù sálẹ̀ o ti kọ́ ti gbé ẹ jẹ́ ìpínlẹ̀ kan sísá ẹ àfà ẹ jẹ́ kí n máa pè lọ ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ẹ jẹ́ gbèsè ẹ tó ń wọ̀ ni ẹ dó. sórí àwọn kìnnì tìbí kéèyàn kó kíní yọ kó fi kíní sí sẹ́mi wà lọ súnmọ́ báyìí sórí àwọn. ẹ sọ fún wọn ẹ sọ fún wọn ẹ pẹ̀lẹ́ kó lọ náà ẹ lẹ kéré sẹ. Echa la àbàrò àbàrò kí ló ń ṣẹlẹ̀ kí ni. mi ò kú ah, mi ò kú ó sọ fún wọn kó pàṣẹ bẹ́ẹ̀. òkú yìí gbọ́dọ̀ wọlé lẹ́nu. Ah. ó gbọ́dọ̀ wọlé ọyá kí ló ń ṣẹlẹ̀ ọyá ọyá sọ ti wọlé ọyá ó ẹsùn síwájú ẹsùn síwájú ẹsùn síwájú ẹsùn ẹdúró díẹ̀ màá tún bọ́lẹ̀ màá tún bọ́lẹ̀ tó bọ́lẹ̀ díẹ̀ ẹjọ́ tó bọ́lẹ̀ díẹ̀. Nancy, bẹ́ẹ̀ni so, lọ́rọ̀ ìràwọ̀ ìdájọ́ ilẹ̀ òṣùlọ, ó yá ni so, bẹ́ẹ̀ni so, ìràwọ̀ ìdájọ́ ilẹ̀ òṣùlọ. Money so. Mm-hmm. Mm. Yo kan wọ́n máa gbé mi. Yo gbé mi mi wá bá rò. Òtítọ́, òtítọ́, òtítọ́. Agbe o agbe. Ẹsẹ̀ fagbe kò ṣe dà. Ẹsẹ̀ fagbe kò ṣe dàrò wàrò kó àlùkò ẹ sáfà àlùkò kó leke dàrú oṣù lékeleke leke sọ fún lékeleke kó ṣe dàrú la ẹja ńlá lọ lálẹ́ odò iná tán lẹ́yìn. ọjọ́ mélòó náà ló kù tí ọjọ́ mẹ́rin àti màájú kò sí ohun tá a lè ṣe tí ọjọ́ yẹn wá pé èyí tó tiẹ̀ jẹ́ mi láyà ni pé bó ṣe ń fò kiri fò kiri bí ẹyẹ ṣé kò lè àfẹ́ẹ̀tà àwọn ọmọ ẹgbẹ́ tó. lọ́nà wo lọ́nà wo kí lẹ̀ gbàgbé ẹni gbàgbọ́ ọtí ẹni bá máa kú kó kú ẹni tó bá máa sọnù kó sọnù ọmọ tó bá ti fi ojú di ẹgbẹ́ àwòwò ẹgbẹ́ àgbẹ̀ e. nínú bíi kò sáàyè ẹ̀mọ́ bí. Pius kò sí àǹfààní fún ẹ mọ́ láti wọnú ilé láti àkókò yìí lọ ó ti di ẹni ẹ̀gbin ó ti di ẹni ẹ̀kọ́ padà. ẹ jọ àwọn mọ̀lẹ́bí mi ti fẹ́ lọ sí bọ́dí mi ẹ bá jẹ́ kí n kú. kò sun tó ṣẹlẹ̀ táwọn rí ó ti pé kó dájẹ́ ó ti padìyẹ ó dájẹ́ alágbàárìn lẹ́gbàá ògiri ọmọ kò sọ fún un ó ṣe jẹ́ ọ̀rọ̀ gidigba ló dá yìí ó yá dàgbé kúrò bí bí mo ṣe sọ yìí kúrò. my lord ọmọ ẹni ò ní burú títí ká lè fún ẹkùn pajẹ àti pé ẹtí awo òun lè rí ògbérí my lord ẹ dákun ẹ bá wa wá nǹkan ṣe sọ̀rọ̀ yìí. wọ́n ní tá a bá fọwọ́ ọ̀tún gbọmọ̀ wí. Fáyọ̀sẹ̀ kí ló dé tó sọ tó sọ ẹ kí ló ń fà tó sọ tó wí ọ̀kan ṣo tó sọ yìí òun ló dá ẹ̀mí ẹ̀ padà níwọ̀nba ká ní ọ̀rọ̀ yóò jáde ká ní gbólóhùn yóò jáde mi ò mọ tó fẹ́ múnú mi rọ ó ní ẹ̀tí awo lẹ́yìn ọ̀gbẹ́. àtúnṣe sí ọ̀rọ̀ yìí kò sí lọ́wọ́ mi kò sí lọ́wọ́ kankan nínú yín ẹ wò ó ẹ jẹ́ abẹ òòṣà ńlá kó bá wa bẹ aláfojújọ bóyá awo dìdìrín ara ẹ̀ kò ní tójú ọ̀gbẹ̀rì dáfánù. pa ṣàkó ṣàkó. I hail Samphira, the god of money. I hail Samphira, the god of money. kí ló ń ṣọ̀gbàdùn yìí gbé kọ́ọ̀lù kó gbé kọ́ọ̀lù. àfà. ẹ ẹ wo ibi tó wà wọn lè ti máa lùlù kárí wọn wà ń bẹ. wọn á lù fọwọ́sọ ti yéèsì no wọ́n á lù fọmọ tí ò ti wọ̀ ju forty years no. ah máa bá a dojà afa máa bá a dojà rẹ̀ akọ. kò tí ì kàn yẹn èyí tó ṣe kókó ní bá a ṣe fẹ́ débẹ̀ báyìí. ẹ ń gé afẹ́ ṣe báyìí. àgbàlagbà ṣáà ni wọn wọn ò ní tẹ̀lé wa lọ sin bọ̀dá mi náà o ìtúrú èmu ṣe ká má wulẹ̀ gbé kọ́ ká má bá wọn sọ nǹkan kan. Ah. wo bí má gbé kọ wọn mọ́ fi wọn lè jẹ́ kó máa pè má jẹ́ ká gbé jẹ́ ká lọ fẹ́ ṣe mọ̀dá mi táìmù ti ń lọ kí ló tún ṣẹlẹ̀ báyìí. Ah, ṣé ẹ rí epo ni epo wà ń bẹ ewa ló bá forí ibú ọ̀sán gan ah, mọ̀dàmú wà ní òórùn o. fọwọ́kọ́ bá lè má mọ́ ń bọ̀ o. <laughs> Eh, torí irú torí bí torí wẹ́rẹ́ la ṣe tẹ̀lé wọn àìlọ́ ti jẹ́ <laughs> àìlọ́ ti jẹ́ <laughs> ẹ fọkàn balẹ̀ òun rèé ọyọ fi iná sí <laughs> ẹgbẹ́ bí ko ojú náà lè wúra wúru ẹ wo bí ẹ fọkàn balẹ̀ ilé koko ta gbé ẹ fọkàn balẹ̀ ní ojú àwọn wo torí ẹ mọ̀ ṣe tẹ̀ ọ́. Eh, ẹni sọ́jà rẹ̀ adélé. ìmùlẹ̀ mo fò ní mo fẹ́ dógún mo fẹ́ dọ́gbọ̀n. ẹ wo mọ́tò kan ló kù. jàre jare ah why not na shebi na money you go pay yes if i no go office na uber dey do na uber dey do eh, na kabu kabu dey do how much jare five thousand ah take three thousand. o ṣe. sọ ni license yìí o. o ṣe. bá mi ṣe dàrú ẹ fún pé ẹja ńlá lọ ó lọ ó lọ lálẹ́ odò ọ̀sán já ọ̀run dọ̀pá ọ̀sán já ọ̀run dọ̀pá ó dàrí náà kú ó dàrí náà kú ó kí ló ṣẹlẹ̀. ẹ ẹ mò ń bọ̀ ẹ fọ́ kábàlẹ̀ ń bọ̀. mò ń bọ̀. ẹ fọkọ balẹ̀. ẹ jọ ẹ ṣàpàdé. ẹ ní sùúrù. ẹ ní sùúrù. ẹ jọ dísà this time around I jẹ́ kó wà perfect ẹ jọ. ẹ da gbaná sí gbaná sí kọ́wọ́ ló kọ́ sẹ́kìrì ẹ mọ̀ ẹ kó kókó. ẹgbẹ́ ṣé ìṣe pẹ́ ń wáìnì wa ṣé ìṣe come ń wáìnì wa. má wọrí ní tx. má bọ̀ fara kwalẹ̀. ẹ fọ́ kọ́bálẹ̀. ẹ fọ́ kọ́bálẹ̀. ó máa ṣiṣẹ́. ẹ fọ́ kọ́bálẹ̀. ó gbọ́dọ̀ ṣiṣẹ́. kí ló ṣẹlẹ̀. ẹ fọ́ kọ́bálẹ̀ ẹ fọwọ́ mi wọ̀ mí o ẹ fọwọ́ mi wọ̀ mí ọmọ kókó la fi ń wọ̀ mí lóko àwọn òṣìṣẹ́ la fi ń wọ̀ mí lọ́jà ẹ fọwọ́ fọmọ lọ́wọ́ ẹ fọwọ́ mi wọ̀ ẹ fọwọ́ fọmọ ọlọ́wọ́ ẹ fọwọ́ mi wọ́ dandan ọ̀yà gbèsè. ọ̀yà ọ̀yà ọ̀yà kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí ẹ ní sòrò ẹ tra ẹ ṣe bẹ ṣe lẹ́ẹ̀kan náà. ọ̀yà. ẹ̀bùn mẹ́tò yóò gbàdúrà wọ́n bá. ẹ̀bùn mẹ́tò yóò gbàdúrà ẹ wò mí ẹ wò mí ẹ wò mí ẹ wò mí sẹ́rí bí abọ́rọ̀ dé yìí bí ọmọ kékeré tó bá gbọ́gbọ́ kúkú lẹ́ẹ̀rùn ìyá ẹ̀ ẹ gbọ́gbọ́ lọ ìpadò ẹ lọ sí ẹ̀yin agbókùdà ọ̀dà tíkà ẹsẹ̀ ẹ̀yìn kò lé ẹgbọ́kù ẹsẹ̀ la máa fi gbókù ẹ wọ́n kọ́ balẹ̀ ẹsẹ̀ la máa fi gbókù ìjọba ẹsẹ̀ ẹsẹ̀ ẹgbọ́n ẹgbọ́n ẹgbọ́n kọ́ balẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni orú wọn adẹ́lẹ́ adele adele àbúrò ibi tá a máa ná sí i. ẹ máa sábà lẹ̀ yẹn lọ́mọ mi gbé délé. ṣé èsì mo ní ìlú sí ẹ ẹ ẹ ọyẹ ẹgbẹwẹ ẹgbẹwẹ ẹyẹ bẹ. mo ní suggestion kan eh. ṣé ẹni ní kò gbé mọ́tò mi wá ní. ẹ bọ bàbá yẹn. ẹgbẹ́ ti gbàgbé mọ́tò wa ò dáa tẹ́lẹ̀. èèyàn mi wà ń wí ọlọ onísùúrù ẹ pọ ṣèbí ní ká wọ. ọyẹ bẹ gbé bọ ẹ bọ bàbá yẹn bẹ nìṣó ẹ nìṣó ọyẹ ni ẹ ẹ nìṣó. ẹ bá wà wájú. ọkú kí ló tún ṣẹlẹ̀ kí ló tún hello báwo ni o jọ ṣàlàfíà ni ẹ jọ àwọn tí wọ́n fẹ́ wá gbé òkú ní mọ́ṣúárì bíi àwọn ni mo. ṣógun pius. òkú pius wọn ìdẹ́bí. wọ́n ti wá gbé. nígbà wo. nǹkan tó ti wù í fíìmù ìsìlá ń sèǹtọ́ gbé. níbo ni ẹ gbé lọ. tó ti lọ sí ni. ó bẹ̀ tẹ̀ fẹ́rẹ̀ gbé. ṣé mo lò kú ni. ṣé mo lò kú ni. àfà wọn náà ti gbé wọn náà ti gbé. ẹ ọ̀gá we go need to talk the matter o and ah, ah, you go add money o. ṣé bí three thousand ló pè fún mi okay ma fún one thousand kò á four. oga see mark make i clear you ẹ jẹ́ kí jẹ́ kí sọ̀rọ̀ ẹ eh? if you can if you no fit give me twenty thousand i no dey go again. Eh? so so wa okay twenty thousand ló pé wọ́n gbọ́ kù lọ tá a máa sáré lọ́kùn mú twenty thousand ma fún one thousand i five thousand. oga make i clear you eh? i no dey go if you no go add twenty thousand to my money i no dey go. twenty thousand eh. afáṣẹ ní ayé tó bá yẹ àmọ́ sọ pé gọ́ọ̀mẹ̀ntì ò dáa ṣé gọ́ọ̀mẹ̀ntì rẹ̀ ó ti gbọ́ kátà sọ nìyẹn o àbí ibi ó bá pọ̀ sí ọlọ́run ayọ̀ lé àlọ́. ẹ wait now o ti o ma fẹ́ máa for me abi. o ti ṣépè for. mi you know hear wetin dey talk he dey ṣépè for me abi. oga i no dey go again if no go give me thirty thousand i no dey go if you use the go buy motor i no dey go. kí o ṣe every na every minute ẹ sọ̀rọ̀ ìpínpẹ́ rẹ̀ ṣe na every minute dey increase from four thousand five hundred naira to twenty thousand from twenty thousand to thirty thousand i no dey go afa afilẹ. Ah, ẹ wo àsìkò. afa ọlọ́run lásìkò ẹ jẹ́ àfẹsẹ̀ àbáwọn i no dey go. ọ̀gá ọ̀gá abẹ́ẹ̀ afa ah, bàbá fẹsẹ̀ ni bàbá fẹsẹ̀ ni afa bàbá fẹsẹ̀ ni kò yẹ kó ní bẹ́ẹ̀ na twenty thousand to thirty thousand. ẹni bá fẹ́ pariwo yóò lọ sọ̀nà tó tóbi ó fojú jọ wúrà ó dára lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n ọ̀nà ìkọ́. kí ló dé tó ń tẹ bírèkì báyìí wọn ìbílẹ̀ sì náà fuel o. gbọ́ gbọ́ tó sọ. mi ìgbọ́ tó sọ. ọ̀gá náà fuel o ìbílẹ̀ sì fuel don finish. mo rò pé orí ẹ ti dàrú mo rò pé àìsàn àìsàn yìí bẹ̀rẹ̀ mo rò pé o ti yá wèrè epo stand only thirty thousand you dey case. wetin dey happen. no you dey case. you you dey craze. ogun ni thirty thousand wetin dey happen na. i give you thirty thousand. Ah? you don tell me say fuel finish thirty thousand you dey mad. Now today fuel. go burn this car. you go wetin. ben Now fuel make i see o. afa kekere Now. fuel na today motor fuel dey finish inside motor. ọ̀rọ̀ mi èso àtọ́ mi èso ni o ẹ má dá sí ara o máa dáná sun motor you go wetin. i go wetin. you go buy my motor. bẹ́ẹ̀ni yẹn. i go return your thirty thousand. na so yoruba people dey do. kọ́kọ́rọ́ account. you don wait wait if you you turn down i go burn the car eh? if you no do yes i get insurance Again i get insurance. Eh, eh, ah, go burn my motor na what yoruba people dey do oga leave me na so una dey do which kind rubbish is that you go burn my motor top thirty thousand. Ah, na you na ah, I go borrow money buy buy motor They do Uber. Aye mi o. Afa Afa ma kan si no. Break the motor Afa. Break am na. I go show you said I'll be worried, boy. Eh, Can't rubbish be that one. Oga. Mi sòrò jọ jọ sórí ibi tá à ń lọ ẹsẹ pàtàkì gan ilé epo olóṣùmọ́ tòsí ta ti lè rẹ kó kíákíá jọ àsìkò tí wọn jọ. just talk i go break your head jọ. i go break your car afa madam ẹsẹ lọrùn. afa kékeré ẹ eh, it's because of you ẹ eh. ìtọ́jú ẹni máa wò ẹ. Eh. i get e dey inside boot. epo àná. i get small for boot. Ah, if no be for afa kékeré me i go carry fuel come outside. ah! abẹ́dọ̀ ẹ wo ẹ̀yin èèyàn mi ìjáfara lè wo bí olórí ẹbí ilé àwọn páyọ̀sì ṣe ń lọ yìí àti àfa nǹkan tó bá fi lè jẹ́ pé àwọn ló yọ páyọ̀sì kúrò ní ìṣòro tó wà yìí <laughs> arúgbó oyin nìyẹn bẹ́ẹ̀ ni. Ah, ah, bí ètí báwo ṣe bí kí páyọ̀sì má ti kú ni eh, pé mo fọyàn gbọ́yàn fọmọ kọ́ mo ṣàtìmúyàn ni ká ti gbẹ̀mí ẹ̀ là kó má kú òun ni nǹkan tá a wà lórí ẹ̀. Ah, ẹ dà ẹ kò rí bẹ́ẹ̀ o tó bá jẹ́ wọ̀nyí ni olóò ìlú yọ payọ́ sí yóò ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ o ẹjọ́ torí ọlọ́run kí lọ́nà àbáyọ bá ẹ ṣàánú mi o kí lọ́nà àbáyọ àwọn ọmọ mi sì o. ẹ wo ẹ wo kò sábùjá lọ́rùn ọ̀pẹ nǹkan tó kù sí ni pé ká bẹ̀rẹ̀ program kíákíá báyìí ká fi máa ran bàbá wa òṣàjọ ni lọ́wọ́ bá ṣekúṣekú bá ṣekúṣekú. ẹ̀mí náà ebina ebina ebina wala ebina ebina ebina ebina ebina ebina owó aláǹtakùn ọbẹ̀ náà gẹ̀gẹ̀ ọbẹ̀ náà gẹ̀gẹ̀ ní sùúrù eh? ẹ ní sùúrù àbúrò òkú eh. àbúrò òkú. ọ̀nkú eh, ẹ lajú dáadáa ọ̀rẹ́ ẹ̀ lèmi kí ló ń ṣẹlẹ̀ báyìí a ti ń pẹ́ jù ń bí náà. ọ̀rẹ́ òkú ẹ má bínú ṣe rí èmi àtàwọn ọmọ ṣe wà á padà lọ sófin. ẹ̀ẹ́dẹ́gbọ́lẹ̀ sọ yẹn báwo ni ẹ ṣe pọ́sibú ṣébi tá a fẹ́ gbọ́dọ̀ mi sí rẹ ni tá a dẹ̀ sanwó fún yín ṣá ọ̀fẹ́ làpẹ̀ yín ni ẹ wá ní ẹ fẹ́ fi wá sílẹ̀ lọ́kọ̀ o ẹ provide solution nísinsìnyí. ṣé ẹ rí gbogbo owó tó ẹ san a sọ fún àwọn ọ̀gá wa lọ́fíìsì ẹ à ń sọ gbogbo ẹ padà fún yín padà. ọ̀rẹ́ pọ́sibú ìtọ́lẹ̀ pọ́sibú. owó lè dún àbí kẹ́kẹ́ sọ́kù sí èrè ni. ẹni kò pọ́sibú sí mi lẹ̀ fún wa. rubbish lè sọ lẹ́nu yẹn náà. gbogbo owó bẹ́ẹ̀ bá sọ pátá ọ̀gá máa sọ padà. àwọn àti yín kọ́ every provision. Ah! ah. ah. Ah. ṣé kì í ṣe pẹ́ gbowó. ẹ̀sùn mẹ́yìn ẹ̀sùn mẹ́yìn. Adò kí ló dé? Mo ti pe nọ́mbà títí tí o gbé. Dádì wọ́n látàn fíìsì lónà ní òjẹ́ kí n lè bí kọ yìí. Ẹ ọkọ̀ ọ̀dà ṣé bó ṣe wà sí wọn ò tí bu yẹpẹ̀ sí lára. Wọn ò tí bu yẹpẹ̀ sí lára. Wọn ò bu yẹpẹ̀ sí lára. Àfà wọn lọ tí bu yẹpẹ̀ sí lára. Ẹ fáyà fáyà ọ̀nà ẹ̀sùn mẹ́yìn. Kò lè wí ilẹ̀ àná ó sàmúlò àná fàrúmọ̀lẹ́jì جادي إلى رشد فآمنا به وعالم نشرك بربنا عادة وأنه تعالى ربنا ما تعالى صعيبة ولا ولدا وقل جاء الحق وسحق الباطل إن الباطل كان سوقا إن الباطل كان سوقا إن الباطل كان سوقا إن الباطل كان وقل جاء الحق وسحق الباطل إن الباطل كان سوقا ويا أجبي أنت كني أجبي آه أنا أجبي Kabiru Bàbá. Ayé. Kabiru Bàbá. Ayé. Ayé. Ìlú ẹ̀ tó fún. Ayé. Ayé. Ìmùlẹ̀ mo fún. Mo fẹ́ dógún. Mo fẹ́ dọ́gbọ̀n. Yeah, yeah.

lakọ́dúró ìnáwó aláàárọ̀jì lakọ́dúró ìnáwó aláàárọ̀jì lakọ́dúró ìnáwó aláàárọ̀jì lakọ́dúró ìnáwó aláàárọ̀jì lakọ́dúró ìnáwó aláàárọ̀jì. Ayé. Ayé. Ìmúlẹ̀ kún fún mi. Ya Hayyu Ya Qayyum Ya Hayyu Ya Qayyum Ya Hayyu Ya Qayyum Ya Hayyu Ya Qayyum Ya Hayyu Ya Qayyum Ya Hayyu Ya Qayyum Ya Hayyu Ya Qayyum Ya Hayyu Ya Qayyum Ya Hayyu Ya Qayyum Ya Hayyu Ya Qayyum Ya Hayyu Ya Qayyum Ya Hayyu Ya Qayyum Ya Hayyu Ya Qayyum Ya Hayyu Ya Qayyum Ya Hayyu Ya Qayyum àyàfúnni lẹ́rọ̀ sí o wọ́n fi gbòdìdì ọmọ lọ́wọ́ ẹni kò síbi táwọn rẹ̀ táwọn ìrọ́kọ̀ débẹ̀ kò síbi tá ń lọ táwa kò ní lè débẹ̀ sùúrù tó lọ́jọ́ rí iye ayé. لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله èrè kí la ń sá nílé ayé òṣì ayé tí fún nílẹ̀ bs ìgbòdì di ọmọ lọ́wọ́ ẹ̀rí èrè kan ò sí èrè kan ò ẹni jèrè ayé tó sẹ̀mí rẹ̀ nù lọ́rùn. ó dẹ̀ máa wò ó gbogbo eré tó sá náà torí tiẹ̀ ni o torí ẹni ó nígbà tí ọkọ ẹ kú ìyẹn brọ́dà mi ó lóun rí i pé wọ́n fi gbá gún ẹ lórí wọ́n fi apẹ̀rẹ̀ wọ́n fi gún ẹ lọ́rùn ìwọ̀sí oríṣiríṣi lòun rí òun ò fẹ́ di adigunjalè òun ò fẹ́ káàbùrò òun di aṣẹ́wó hmm. gbogbo tó ń dẹ́ ń kọ̀wé iṣẹ́ sí pàbó ló ń já sí ìlú jẹ́ kó lọ ṣe mistake gbé ìgbésẹ̀ tó gbé yẹn nítorí díẹ̀ yìí torí ẹ̀ náà ló ṣe ṣe. torí tèmi kọ́ bàbá kọ́ mi torí tèmi kọ́ ló ṣe ṣe torí ẹlẹ́dàá ẹ̀ ló ṣe ṣe tó ṣe yẹ kí ni mo kọ́ńpléènì fún afa láti ọjọ́ tí bàbá wọn ti dà wọ́n lẹ̀ fún mi láti kékeré ni mo ti ń kó wọn kiri ìwọ̀nba ń tágbára mi ká ni mo fi ń tọ̀ wọn bẹ́ẹ̀ ṣe wọ̀ mí kò sí ti mo ní sí òtẹ́ mi lọ́rùn mi ò kọjá yé mi kódà bàbá ọkọ mi tó jókòó yìí mi ò ṣé mo gbé bùkátà àwọn wá bá rí látijọ́ tẹ ẹ bàbá wọn ti kú. ṣé mi. ẹ ṣé mo gbé bùkátà àwọn dọ́dọ̀ yìí. bàbá rẹ ni. mi jẹ́ ṣe bẹ́ẹ̀ lọ́mọ tí mo fi bíbélì tọ̀ tí mo fi wèmí mọ́tọ̀ wọ́n lọ tọwọ́ bọ̀ ṣọ lọ tó tọwọ́ bọ̀ ẹ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run orí mi ẹlẹ́dàá mi tó jẹ́ kó wà láyé kó wà láyé ọba ti dọ̀kú báyìí tí Báṣọlá dúra ọba sọ mí lórúkọ tí ìyá àti bàbá ò sọ mí ọba sọ mí dàngàn alẹ́ ẹ̀ Pius ah, wo Pius wojú mi dáadáa kó láti ẹ̀ kó gbọ́ mi gẹ́gẹ́ bí tí mo sọ mo ṣì wà lórí ẹ̀ náà ni mi ò fẹ́ fojú mi rí ẹ mọ́ o mo ti yọ̀ǹda ẹ pátápátá mo ti dúpẹ́ pé o wà láyé o wà láyé mo ti ṣe tó yẹ kí n ṣe gẹ́gẹ́ bí abiyamọ ṣùgbọ́n pé kò tún fún fojú ẹ̀rí mi mi ò fẹ́ fojú mi rí ẹ mọ́ gbogbo tó wù kó ní lájí ẹ máa dá nǹkan ẹ̀ ná mi ò fẹ́ mi ò fowó ẹ̀jẹ̀ mi ò fẹ́ mo yọ̀ǹda ẹ o tó bá wù ẹ kó fa rẹ̀ ṣe ara tó bá wù ẹ kó fi rẹ̀ dà. Hmm, lọ́hàpùbà bàbá wa. Hmm? ẹ gbọ́n tó wí ṣóògbé bùkátà wà bẹ́ẹ̀ mi rí. ṣe rí ìdáhùn ṣe rí ìdáhùn sí ìbéèrè yẹn a mọ yunjú eléyìí lẹ́tà bàbá bóyá ẹ lákèsí pé ìyá rẹ nìyá yìí ìyá wa ta wá báyìí ah èèyàn alálùbáríkà ni wọn. oh nice. ìyá tí gbogbo èèyàn lágbàáyé gbọ́dọ̀ fi máa tọrọ pé ìyá yìí ló yẹ kó bí mi ìyá tí ò fẹ́ kí nǹkan bàjẹ́ ni wọ́n ìyá wa yìí ní dáàmú ṣé ẹ rí ọ̀rọ̀ tó ń bẹ ńlẹ̀ yìí àfi kẹ́ ẹ yọnu torí pé tẹ́ ẹ bá yọnu nǹkan tó bàjẹ́ jù báyìí lọ rìdọ́ láyé mi rìdọ́ lè wà lè dé ní wàsókò tè láyé mi sókò tè lè wà lè dé bàbá àbẹ́ gbọ́. ẹ gẹ́ tiẹ̀ pa. ẹ bá mi tún fún wọn. ẹ má bàa rà ẹ má yanjú ẹ lọ. ṣé ẹ rí ìyọnu ọlọ́run ọ̀dọ̀ àwọn òbí wa láti kó ẹni tó bá fẹ́ rí ìbínú ọlọ́run kó lọ tàsé àgẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn tó bí tí àwọn òbí bá ti ń bínú ọlọ́run ó sì mọ bínú. kàbíyèsí ọlọ́run ìyá wa nítorí pé kọ́lọ̀ òun mọ̀ bínú sí arákùnrin àfi kẹ́ ẹ yọnu kẹ́ ẹ sì mọ̀ wo àdúrà yín gbà o mm-hmm. ah! gbogbo àdúrà tẹ́ ẹ̀ ń ṣe lọ́sàn-án tẹ́ ẹ̀ ń ṣe lóru ní gbogbo ìgbà tẹ́ tún ṣètọrẹ àánú lórí arákùnrin gbogbo àdúrà tẹ́ ẹ̀ ṣe pátá gbogbo ẹ̀ ló gbà gbogbo ń tẹ́ ẹ béèrè fún lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹ̀ lọ́n pèsè ṣe wá rí àwọn màlẹ́kà tó sọ̀kalẹ̀ tí wọ́n ń kó oore rẹ̀ bọ̀ nígbà tí wọ́n fi wọlé ó kù díẹ̀ gẹ̀rẹ̀ kí wọ́n wọlé ló tọ̀nà sí tó tọ̀nà sí. ká bá padà. wọn ò padà. wọn lè wá dúró sí. wọ́n ń rọ̀gbà yìí ká nítorí wípé gbogbo ẹrù tí wọ́n kó wá òun ló ní ìyá wa ti tọrọ rẹ̀ òun sì ni wọ́n tọrọ rẹ̀ fún àsìkò tí wọ́n ń dúró dèrè kí wọ́n lè wọlé ṣé ẹ wá rí arákùnrin yìí tó bá fẹ́ rí gbogbo oore tí wọ́n kó dé yìí pátápátá tó fẹ́ẹ́ rè lò nígbèésí ayé àkọ́kọ́ ni pé ìyàwó yọnu ẹ̀ ń gbọ́ mi tí ìyàwó bá ti wá yọnu yóò wá rí ìta gbogbo ohun tó ní pátápátá tí ò ní sẹ́kẹ̀yọ kan gbogbo ohun tó ní pátápátá tó ti fi owó òun ṣe gbogbo rẹ̀ ni ó tà yóò wá kó gbowó òun báyìí very good tó bá kó gbowó òun jọ yóò wá bẹ̀rẹ̀ sí fún un yóò wọ́n fi ṣe tọrẹ àánú yóò mọ fi sọ títà àtẹni tó mọ àtẹni tí yóò mọ àtẹni yóò kàn mọ fún yóò mọ fi sọ títà àrùn káàkiri ah. yóò wá wà ní kolobo ẹ gbọ́ débi wípé tẹ bá fẹ́ kádùá rẹ̀ ó gbà dáadáa yóò padà sí ẹsẹ̀ àárọ̀ tí yóò wà ní kolobo àtẹ̀yìn àti ìyá wa ẹ wà á máa fún lówó tí ó fi jẹun. ẹ ó dọ̀sà á padà máa fún pius lówó oúnjẹ bẹ́ẹ̀ni láì ṣe student ah. Ah, pius kò fọ́ọ̀mù ṣé ẹ wá rí àwọn owó tó fọ́nká tó fi sọ̀rọ̀ àánú àwọn owó òun yóò wá dàbí katapila tí yóò rè lànà fún àwọn màlẹ́kà tí wọ́n kó rè rẹ̀ bọ̀ ṣe rí owó tẹ̀yìn bá fún un pé lọ́ọ́ fi jẹun àti ìyọnu ìyá wa ni ó dàbí bátìrì téèyàn rà sínú torchlight tí yóò wá tán yóò ìyẹn ní wàá máa màlẹ́kà òkè ọ̀nà rẹ̀ rèé wọ́n máa wá tọ́wọ́ báyìí. ó bá dojú ẹ̀ lẹ́rọ̀ sí o. jẹ́sẹ̀ yá wa mú jẹ́sẹ̀ yá wa mú. àáfù lówó oúnjẹ àáfù káàsù oúnjẹ. sùúrù tó lọ́jọ́ rìn iye ayé ayé ayé tí ó sì kankan níbẹ̀ eré kí la ń sá nílé ayé oṣù yìí ayé tí fún nílẹ̀ díẹ̀ sí i. madam eh, estabas kí ni ẹ mo kú. Eh, eh, èmi ni èmi ni èmi ni. ẹ̀yin ni láàyè. Ah, ẹ wò mí ò kú. kú. mi ò kú àmọ́ ìròyìn tá gbọ́ ni pé. ẹwẹ má dá wọn lẹ́jẹ̀ yẹn ló ń jàre ọ̀tọ̀ ni pé mo sì kì í gbà yẹn ẹ̀rù rẹ̀ mi díẹ̀ mo dẹ̀ lọ́tọ́jú ara mi ṣùgbọ́n ọlọ́run jẹ́ kí n gbàgbé sá lọ. mi gbàgbé sọdá mo wà láàyè àwọn èèyàn tó rí mi náà wọ́n pé àwọn gbọ́ pé mo kó àwọn gbọ́ pé mo kú. ìta gbọ́ nìyẹn. ẹ wo ọlọ́run jẹ́ kárí láburú ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. kí ló wá dé tàrí ńgbà tí ọ̀tún máa ṣaláìsí ọ̀túnba ọkọ yín. ẹ gbọ́. yẹ mo gbọ́. ọ̀túnba ti ṣaláìsí o. nígbà wo. Ah, kódà ìjọ yẹn gan-an mi tiẹ̀ mọ̀ èmi náà kàn jáde ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀. ṣé wọ́n sìkì tẹ́lẹ̀ ni. wọn sìkì aláàárọ̀ ọjọ́ yẹn àwọn náà ṣáájú mi jáde kó lé kémi tó jáde. wọ́n fi mí sílẹ̀ lé jáde ni. èmi ò gbọ́ èmi ṣe padà sí ìgboro ni mo tó bára mi yẹn ni mo wá mo ṣe wọlú padà ní. ẹ ṣe wọlú bíi ti báwo. ó rẹ̀ mí díẹ̀ mo tọ́jú ara mi ni. gbogbo ẹ ṣe wá rí báyìí. ó ṣe rí mọ́tò yín dà. ẹ wo ká ṣàmà dúpẹ́ mi long story ni long story ni kí lẹ̀ ń ṣe ládùúgbò yìí. ṣé bí n bí orí dání sí làgbé lọ́rọ̀ mi báyìí mọ́tò tí mò ń wá ń sin níbi tá a wà rí báyìí. Ah, ẹ má ẹ wo ilé nílé o èèyàn bá ti rí ibi forí sí lálẹ́ báyìí ilé nílé ká dúpẹ́ bí ẹ ṣe sọ ká ṣàmà dúpẹ́ ni. Eh. chief mrs. èmi ni. ìyàwó ọ̀túnba. èmi náà ni. lẹ́hìn wá dékun magolo. Ah, ṣé mo ti rélé dé magolo ọpẹ́ ni fọlọ́run ẹ̀jẹ̀ àmàdù bó ṣe wà yìí ó jọ mí lójú kò síbi tí òkè ń lọ kí lẹ wá ṣe ládùúgbò yìí. Eh, mo wá rí ọ̀kan ní eh, junction mẹ́rin. eré kí la ń sá nílé ayé òṣì yìí ayé tí ń fún nílẹ̀ díẹ̀ sí fìgbòdìndì ọmọ lọ́wọ́ ẹni èrè kan ò sí èrè kan ò sí ẹni jèrè ayé tó sẹ̀mí rẹ̀ nù lọ́rùn kò sèrè fún un kò séèrè fún ẹni jèrè ayé tó sẹ́mi rẹ̀ lọ́rùn. ìrírí ìrírí o ó ń bẹ láyé òun torí ṣóun lórí òun tó mú.